الصالحين وصحبه السلام عليكم ورحمة الله وبركاته الذي تذكر إلى رمضان إجراء 1447 ilé ìgbésẹ̀ ló bẹ̀rẹ̀ ọjọ́ kọkànlélógún ní oṣù February in nineteen two thousand and twenty six ní ọgbádá oko ogun state níbí ọmọ ìbára wọn sọ̀rọ̀ nípa nǹkan kan eléyìí tó jẹ́ kòkòrò jẹjẹrẹ tó ń jẹ náà rìn lọ́wọ́ tó ń wọ ìdùnnú ọ̀pọ̀lọpọ̀ lé tó ń sọ èèyàn owó da láì lọ́kọ mọ́ ó sì ń sọ àwọn ọmọ ibi ẹni tó ń jẹun tá a pa tì tí wọn ò rí ìtọ́jú eléyìí tó ń jẹun rí tẹ́lẹ̀ náà ń sọ àwọn èèyàn di ọ̀tá ara wọn lẹ́yìn ìgbà tó ti dọ̀rẹ́ ara wọn láwùjọ. Wọ́n ti àwọn èèyàn wo ara wọn ní ìwọ ìlú tó ń ṣe fún mi tí mo nígbà tí wọ́n ti ń fojú àpọ́nlé wòra wọn tẹ́lẹ̀. ọlọ́run ọ̀pọ̀lá ikọ̀ obìnrin sílẹ̀. òsì tàbí ṣùgbọ́n wípé oníkálukú wa onílànà pé nǹkan kan jẹ́ ọ̀pọ̀lá. ṣùgbọ́n ọ̀pọ̀lá kò ní báyìí ló ti ṣe jẹ́ wípé ọ̀gbọ́n àgbọ̀n tó ṣe lókè láti wá ojútùú fáwọn nǹkan tó bá lọ́jú pọ̀ nìyí ìjọba ń dín lò ó iná ní ẹ̀ka máa lò ó ìjọba ti ṣe ń ṣẹlẹ̀ iná ní ẹ̀kọ́ máa ṣẹlẹ̀ nítorí pé aburú àìmọye àìdájọ́ lọ́nkà ó ti ń tara rẹ̀ ṣẹlẹ̀ láwùjọ wa ó fi àkíyèsí lọ síbi kánú àwọn òfin àtàwọn ìlànà èmi ìtòsí gbòkè nínú òfin sẹ́ríà ìdórí pé mùsùlùmí làwọn ìgbẹ́ńdà máa ń tẹ̀sẹ̀ ọgọ́dọ̀ máa ń tẹ́ mẹ́ta mi pẹ̀lú bí ṣẹlẹ̀ náà ló ti ṣe mú wa. àwọn ọmọ wa sọ pé nǹkan méjì wọ́n ń tẹ́lẹ̀ àwọn nǹkan tó léwu jù nínú ẹ̀kọ́ àti ìlànà olóòjẹ́sìn Islam gbé kalẹ̀. ìgbà náà kò kọ́ ọmọ ẹni ẹ̀sìn sí òun náà yẹ táwọn pè wọ́n tètè àti nǹkan tó rọ̀ mọ́ ètò ìgbà ìmọ̀ ti sáwàdà ètò ìgbà ìmọ̀ ti sọ̀rẹ́ wọ́n á dìde tọ́sí gbogbo nǹkan lọ́nà àti Islam ọ̀rọ̀ ayé àkẹtàrà àdúgbò ọ̀rọ̀ àkẹtàrà àlù ọ̀rọ̀ àkẹtàrà orílẹ̀-èdè ọ̀nà kò gbogbo wọn dà sí kófóró kófóró kófóró eléyìí ń ṣe ìlànà eléyìí tó ṣe pé ọba ìrọ̀rùn dé gbogbo gbogbo àgbẹ̀ aṣọ rẹ̀ wọ̀. Èdèkà Nàbọ̀ Mùhàmmad sallallahu alayhi wa sallam onígbèdà kọ́ọ̀lù mùsùlùmí lè àkíyèdè mùsùlùmí yà káfíìr faqad ba'a bihi ahaduhuma. Bí mùsùlùmí bá fi lè sọ fún ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé ìwọ kèfèrí ẹnìkan náà ló dé yòórù sẹ́ni tó ewú kèfèrí fún tí ò bá ṣe ń tọ́sọ́ di kèfèrí wọ́n tó pè ń kèfèrí di kèfèrí. Tòótọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó mọ kankan nípa ẹ̀sìn tó á sọ di àṣà tó fi di ọmọ jàmá àtẹ̀fẹ̀rí yá. Kìí ṣe nǹkan àwàdà. Nítorí pé ìwọ́n lọ ka òfin kan ìkànnì tó bá rí kèfèrí tó pè ń kèfèrí lọ́nà tó bá wá pẹ́ni tó ṣe kèfèrí ń kèfèrí ńkọ́ kí ló ń ṣẹlẹ̀ ìwádìí kẹsẹ̀ rí mu ó yẹ kó ta ṣiṣẹ́ níbi àti mọ́pẹ́ ní kẹsẹ̀ rí ó sàn ju kó ta ṣiṣẹ́ níbi àti pẹ̀ ní kẹsẹ̀ rí lọ. torí ẹ àwọn olùmọ̀ wa àwọn tó ń nímọ̀ nípa ẹ̀sìn wọn kì í fẹ́ kí nǹkan máa ṣí abala ń tọ́jọ́ máa ká máa pè yán ká máa pè yán wọn kì fẹ́ kí nǹkan máa ṣe bákan náà lẹ́ẹ̀kejì òun náà ni ọ̀pọ̀lá ikọ̀ obìnrin sílẹ̀ òun náà ń bẹnu abala tó léwu eléyìí tó ṣe púpọ̀ lẹ́yìn tí wọ́n bá ní làákàyè ó mà ṣe kìí ṣe ìrọ̀rùn ìní àti tolé àti malé ìní máa bá dé. ǹjẹ́ tó wàá ṣe kí ó mú kí gbogbo òpó lé àti gbogbo ẹ̀ka rẹ̀ àti gbogbo òrùlé rẹ̀ kó mú dànù ọ̀dà búkẹ́kẹ́ sáwàdà pàápàá jùlọ lẹ́yìn dáná wa Muhammad sallallahu alayhi wa sallam tó ti fi hàn wá pé à ń kọ obìnrin sílẹ̀ ó ń bẹ nínú àwọn nǹkan tó ṣe é pé tá a bá mú láwàdà yóò tó sọmọ àlọ wọn ti fi sáwàdà torí di eléyìí ìlú fa ló fi jẹ́ pé nínú ẹlẹgẹ́ nǹkan lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀mọ́yé ìwé ti kọ àwọn ìyàwó wọn sílẹ̀ lọ́nà tó ti pé. sábàámọ̀ ìwé ti mọ̀ ẹ́ pé bí o bá ń sọ sí ẹyin lòun tó bá ti bọ́ òní ṣe kó má sọ láti gbẹ ẹyin lọ tó gbẹ ẹyin lọ wọ́n ṣe ti sọ ṣe ti sọ kó wá ní ọ̀fẹ́ ta padà ìwọ bá ò tó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fẹnu rúnrùn wọ́n ti fi wọlé wọn wọ́n ti fi wà ń wára wọ́n ti fi bàdùnú wọn jẹ́. àǹkó òun náà ti fi jẹni tó ti kọ́kọ́ ìyàwó rẹ̀ torí ìdẹ́rẹ́ àbùkátà sábàgbọ́ yìí ohun tá a fẹ́ mẹ́nu bá ń gbé. nínú àwọn fòkàn ha wọ́n ní ìjọba àti òun ọ̀pọ̀lọpọ̀ náà ní pé ká tú obìnrin sílẹ̀ rántí ọtí tẹ́tà àti tẹ́tẹ́lẹ̀ àtúlẹ̀. Ìgbàdá pẹ́ ó dìyàwó àwọn àtúlẹ̀ ọ̀dọ́ ìyàwó wa. Nǹkan pè ní ipa obìnrin sílẹ̀ nì. Sọ pẹ̀lú gbólóhùn kan pàtó irú rẹ̀ máa tọ́ka sí i. Tàbí gbólóhùn míì tó lè túmọ̀ sí i ká tú obìnrin sílẹ̀ lábẹ́ ṣiṣẹ́ tá a ti ṣe tẹ́lẹ̀ títí ń jẹ́yàwó fún wa òní jẹ́yàwó mọ́ pẹ̀lú gbóná eléyìí tó ti pọ́tọ́ ka sí i pẹ̀lú gbóná tá a máa lò fún àbẹ́yìí tó ti rí pé òun náà tọ́ka sí irú àwọn gbóná yìí báyìí òun ni wọ́n máa fi kọ obìnrin sílẹ̀ lọ́sọ̀lẹ́ báyìí wa ajá ìpè ọ̀sọ̀lá nǹkan kan ó ti pé máa ń wáyé téèyàn máa ń lò láti fi tú obìnrin téèyàn fẹ́ sílẹ̀ kí la gbà lérò pẹ̀lú pípẹ́ ẹni ọ̀fẹ́ tó láǹfààní àti pọ̀ sílẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ìdìtọ́ lálàáfíà ń bẹ láàrin wa tiẹ̀ kò sí ìgbè eléyìí tó lálàáfíà láàrin ìwọ àti obìnrin tí wọ́n á lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ kì í sí ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ tí lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀rìn pàdé ẹ bá ti pẹ́ ń gbé lọ́dọ̀ ara yín ẹ̀ ń dààmú pálura yín lábẹ́ pẹ́ǹtì jìnnà ẹ wá sọ pọ̀ kọ́lẹ̀ kó orí kankan kọ́lẹ̀ torí kì í sí ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ àti wà tó ń wọ̀ dáná yín wọ́n dáná sí ikọ̀ ọ̀daràn láti wọ́n táyà. Ìgbésà bá ti mọ̀ pé wọ́n dáná ní àwọn ọ̀dọ́ kan sùn lórí bẹ́ẹ̀ láti wọ́n ta. Lórí rẹ̀ ẹni tí wọ́n sọ pé ọkọ ìyàwó sílẹ̀, ó náà lẹni tó fi kọ́ fẹ́yàwó. Títí láti máa fẹ́yàwó ọ̀rọ̀. Kíláàsì kọ́ ọ̀rọ̀. Ọ̀rọ̀ náà mọ sí fẹ́yàwó, ọ̀rọ̀ náà mọ sí kọ̀. Lórí ẹni tó bá fẹ́ fẹ́yàwó ọ̀rọ̀ tó fi fẹ́ òun náà ní kí bàbá rẹ̀ sọ fún ọ tí kò ń fi ọmọ yìí fún ọ níyàwó ìwọ kọ òní gbé ẹnu ẹ lọ́wọ́ wọn náà sọ̀rọ̀ ìwọ náà ń ṣáájú akókò ọmọkẹlẹ òun ìṣe ọ ìlọsọ wa fẹ́ fẹ́yàwó wa gbẹnu lọ ìgbà tó gbẹnu pálágbàfọ hàn sí ìfọ̀tán dípò pé wọ́n ṣayọ gbẹ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ pé kọ́bílì tù mí náà gbà á níyàwó bàbá yẹn sọ pé òun ti fún ọ níyàwó ìwọ sọ pé mo gbà á níyàwó gbólóhùn dáhùn ti sọ pé àwọn fún ọ níyàwó òun ni gbólóhùn tí wọn máa fi kọ máa lọkọ tí ìwọ ọba wa sọ̀rọ̀ afọmọlọkọ fẹni tí ò sí láyé ọgbọ́dọ̀ sọ̀rọ̀ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ tó kí èsì báyìí ìdẹ́rìn tó àwàdà níjọ bàbá sọ̀rọ̀ wọ́n sọ pé àwọn náà gbọ́dọ̀ sọ. ilé yẹn ni wọ́n pè ní àlàákò. bàbá yẹn sọ pé òkùnkùn ìwọ́n sọ pé ọ̀gá àwọn ẹlẹ́yìn jẹ́rìí ìyàwó bá di ìyàwó ẹ̀. irú ẹlẹ́yìn ló lè wá sí lọ́jọ́ kankan sọ́kọ̀ ọ̀kọ́lẹ̀ torí pọ̀ níyàwó rẹ̀. ọ̀rọ̀ ló fi fẹ́ ọ̀rọ̀ náà ló lè fi kọ́. kí ló dé? ló fi jẹ́ pé ọ̀la kò tẹ ọkọ ni wọ́n sì sùn. ó ní kí wípé ọkọ ni wọ́n fún ní ìpápá láti ní obìnrin níyàwó. Tó bá rí pé ọ̀ọ́ bá ní ọ̀bá ti lágbára láti sọ pọ̀ pẹ́ máa níní ní síwájú kíkọ̀. mi fúnra mi lórúkọ mi òun kọ mi ní sílẹ̀ àkọ́rọ́ ọ̀sẹ̀ kọ́lá yóò fi sí lábẹ́ ìṣẹ̀lẹ̀ Àwọn tó sọ pé ọkọ ọ̀rẹ́ rán ọ̀ràn ò fún wọn bó sọ fún ọ wípé òun ti kọ́ Òun ọ̀fẹ́ ọmọ nígbà yẹn lọ́jọ́ ìṣòro ọkọ náà lálẹ́ èyí sọ̀rọ̀ aṣojú orí bá ti kúkọ̀ sí sẹ́yìn. aṣojú òun pẹ̀lú iṣẹ́ yìí. Òun jíṣẹ́ kíkọ̀ ọlẹ̀ nínú ọkọ̀ ọlẹ̀. Ẹni tó jíṣẹ́ kíkọ̀ ọlẹ̀ òǹkọ́lùkọ̀ ọlẹ̀ kí ìṣẹ́ ẹni tó wọ́n jíṣẹ́ rẹ̀ kan. Bẹ́ẹ̀ ni adájọ́ lè kọ obìnrin rẹ̀. Adájọ́ lè kọ obìnrin rẹ̀ kí é sí ìyàwó rẹ̀ àmúlẹ̀ kan lẹ̀ láwọn àyíká lọ́la ibi kọjọ́ pé ọkọ̀ lọ fá àrímá. Ìdìpẹ́ bá ti kúrò rẹ̀ káyìn, àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àrí ọkọ̀. Ọkọ̀ yẹn fẹ́ lẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó lọ ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lé ọkọ bí ẹni tó lọ yọ ojú gbogbo ẹ̀ báwo ló rí ni lọ́ba ti kọ́ padà sílé bàbá rẹ̀ wọ́n láwọn ọ̀fẹ́ má. ẹlòmíì ọgbọ́ ọpọlọ sí kọjá ọgbọ́ ọpọlọ sí kàkàjà ọgbọ́ ọpọlọ sí kánò ẹlòmíì kọ́kọlọ sépò kọ̀pẹ́ kò jìnnà àtúntìlẹ̀ tó ọmọ ti darí kí ló dé onígbèsè ayé àwọn kọ̀wà kọ̀mpátébù kọ̀wà kọ̀mpátébù àwọn ẹ̀ṣẹ́ àjọjúmọ́ ni báwọn bá ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ kúnlé báyà wọ́n ti lákúnlé láì kúnlé bàbá wọn. ẹlòmíì ètò ìṣẹ̀lẹ̀ gángangangan kò ní sọ kí ló fà á tó fi di pé wọ́n dá padà sílé bàbá rẹ̀ kò ní sọ nítorí pé ẹlẹ́sìn ọ̀fẹ́ kì í mẹ́jọ ọ̀rọ̀ bí tí ó ti jẹ̀bi bí tó rò pọ̀ ti jà ẹ̀jọ́ ìròjọ́ àtọ́járí àtọ́jẹ̀bi wọ́n ti lé ọ̀gá rẹ̀ pé ọyẹ kù sílé ọkọ nígbà yìí ọ̀sà oṣù méjì tàlẹ́ni náà tó rò pọ̀ ń já gánran tí ó tún fẹ́ fẹ́ wọ́n má torí kò wò sí lágánran má báyìí ìwọ́n ti di ẹni tí wọ́n ti kọ̀ tí wọ́n ti lé lé ọkọ gbogbo ẹni tí ó bá fẹ́ ọ ní ìsìn yóò ronú lẹ́mẹ̀wàá kó tó lè kọ́ni sí ọ. eléyìí tó túmọ̀ sí wípé ewu jẹ́nu káwọn obìnrin ó jẹ́ pé wọ́n ń lọ sí ọkọ wọ́n ń kọ̀ wọ́n lẹ̀ ń kọ̀ púpọ̀. ewu ńlá ń bẹ́ẹ̀ ewu bẹ́ẹ̀ lórí ọkùnrin náà ṣùgbọ́n ewu tó wà lórí obìnrin nípa wọ́n kọ̀ ọ́lẹ̀ wọ́n kọ̀ ọ́lẹ̀ wọ́n pọ̀ ju tọkùnrin lọ. nítorí pé tó bá padà síra rẹ̀ sípò pò á yóò gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ yóò sì rí oríṣiríṣi nǹkan eléyìí tó ṣe pé bóyá àwọn màmá rẹ̀ àwọn ò nílò experience rí nítorí pé nǹkan ti ṣe òun tí ò ṣe màmá rẹ̀ rí torí ẹ̀ kí ni nǹkan tí máa ń fà gánà rí tó fi jẹ́ pé wọ́n kọ obìnrin ní kọ̀kùkọ̀ ìgbà míì àwọn èèyàn wọ́n ń sọ káàsì ń bẹ àwọn ọkọ̀ mẹ́jẹ pé bẹ́ẹ̀ lórí wọ́n ní púpọ̀ nínú àwọn ọ̀dọ́ tí wọ́n ń sọ pé àwọn gbẹ́sìn yìí àwọn gani máa kọ obìnrin jù àwọn ọ̀dọ́ tó mọ̀ sọ pé alùsùnà ni mí alùsùnà ni mí tí gbogbo yẹn ti dá màmá súnà yìí wọ́n náà ní máa kọ obìnrin jù àbí àlọ́ ọkọ̀ má rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ lórí lábẹ́kúta ń bí mi wọ́n ní kò rí bẹ́ẹ̀ àdúgbò fún ọlọ́ àwọn lọ́kàn jẹ́ wọ́n lọ́ àyè nítorí pé ẹni tí ó gbẹ́sìn yìí ẹni tí ń tẹ̀lé súnà ó ń gángángángán lẹ́yìn káwọn ìyàwó máa bá wọn kalẹ̀ nítorí kí ni àpẹẹrẹ tá a fi fẹ́ sọkọ gbẹ́sìn yìí ìgbà tó o lè ṣe sùúrù fún yàwó o lè ṣàmúmára fún o lè ṣàfaradà fún kí lásán ló rò pé bàbá rẹ àti màmá rẹ ni wọ́n jọ ń bẹ ìgbà tí wọ́n náà fẹ́ bí ẹ̀yin mẹ́rin nǹkan tó ṣe pé tó bá yẹ pé èkíní wọn bá wò ó ó ti tó mú wọn pé àtìpẹ́ ṣùgbọ́n sùúrù àti àfaradà àti àmúmára wọ́n gbójú kó bí nǹkan púpọ̀ ló dé kí wọ́n bá màmá rẹ lọ́dẹ bàbá rẹ ló jẹ́ kó bá bàbá rẹ pẹ̀lú màmá rẹ tí wọ́n sì tún jọ ń gbé pẹ̀lú ìfẹ́ torí de lẹ́yìn tí máa fà tí wọ́n fi máa kọ obìnrin nípa kúkọ náà ni àwọn kan tó ní í ṣe pẹ̀lú ìwà ìgbà míì àwọn èèyàn wọn sọ̀rọ̀ sọ pé àwọn ṣẹ̀ṣẹ̀ rẹ̀ kò sí akánilọ́wọ́ dè má tè bàjẹ́ ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀mí wa à ń pè ní àlùwáàzẹ òtìní akánilọ́wọ́ dè má tè bàjẹ́ tí ẹ̀sìn tí bá ń bẹ pẹ̀lú ẹ ó bá wà ní kọ̀kọ̀ kó wà nínú òkùnkùn kúrú títí ó sì máa bẹ̀rù Allah ọ̀pọ̀lọpọ̀ ló wà ló jẹ́ pé ìgbàgbọ́ wọn tẹ́lí pariwo ojú ayé ni o nítorí pé ọwọ́ àǹbí táwọn èèyàn ti ń rí inú ọ̀fà ló fi jọ fígbà tó ṣe pé níbẹ̀rù Allah tó bá ti wà àǹbí táwọn èèyàn ti rí ìjọ dájú òun náà ní pé wọ́n dájú ní ọmọ ọ̀ ẹni tí ọmọ Allah yọ ọmọ ọ̀ ìwọ ẹni tí ń ṣèṣe pé bí Allah náà bá bẹ kọ́ wá mọ̀ mọ̀nà ní ọmọ ọ̀ àwọn oníṣ tó ti fáwọn èèyàn ti ń rí nǹkan kò ní tijú wọn láti hùwà dáhùn ìgbà tó bá tó ráwọn ẹni tí wọ́n dá mà ìgbà náà ni wọ́n máa ṣèṣe ẹni tí ń bẹ̀rù ọ̀wọ́. òǹtorí àbùkátà ká ní akánilọ́wọ́ dè má ṣe bàjẹ́ tẹ̀sí. òun ló máa ń múyàn mọ́sọ̀sọ́kùsọ̀ òun ló máa ń múyàn mọ́gbọ̀gbọ̀kúgbọ̀ òun ló máa ń múyàn mọ́rìnrìnkùrìn òun ló máa ń múyàn mọ́ṣẹ̀ṣẹ̀kùṣe òun ló máa ń múyàn máa hùwà ọmọlúwàbí gbogbo gbà téèyàn fi ní máa hùwà ọmọ dáa. eléyìí àtẹ̀sẹ̀ bùkátà kọjá sáwùjọ sáwà wà wọ́n ń lo òfin ṣẹ̀ríyà níbẹ̀ tẹ́lẹ̀ yóò tó bẹ pẹ̀lú wa lópin ìgbà tí èèyàn bá ti pera rẹ̀ mùsùlùmí ọba àmọ́ lo ṣẹ̀ríyà láwùjọ rẹ̀ akánilọ́wọ́dè má ṣe bàjẹ́ sí ẹ̀sìn yìí yóò mọ̀ ká ọ lọ́wọ́ dè ó ní ṣe bàjẹ́. wọ́n mọ̀ sọ fún gbogbo yẹn ṣe báyìí kí ló sẹ́yìn ò ṣe bẹ́ẹ̀ báwo máa ṣe ṣe bẹ́ẹ̀ torí mùsùlùmí lè ìsìláàmù ọ̀gbà ká ṣe bẹ́ẹ̀ akánilọ́wọ́ dè má ṣèbàjẹ́ sòfin wa o òun ni sọ́ra kí wọ́n ń lo ṣẹ̀ríyà o sì máa sọ́tún wá ṣe báyìí wá ṣe báyìí wá jìyà wọn kí wọ́n wá ṣe báyìí tó tún ṣe báyìí wọ́n gbé ọwọ́ ẹ̀ dànù tó wá ṣe báyìí tó ṣe báyìí kò sí tàbí ṣùgbọ́n òtítì gbádélé mọ́ wọn sọ ọlọ́kọ́ tó fi kú ẹ̀hẹ́n torí pé ìlú tí o sófin kò tẹ́tẹ̀ fún wa nígbà tó bá ti mọ̀ fáwọn ìjìyà burúkú yìí ń retí ẹ àbà onídìí ṣùgbọ́n akánilọ́wọ́ dè má sì bàjẹ́ tẹ̀sìn inú ẹ̀mí inú ọkàn ló máa ń wà níṣẹ́ kí ọmọ ṣàkíyèsí ní gbogbo ìgbà ibikíbi tí èèyàn bá fara rẹ̀ ìpolówó àárín mi ń gbọ́ mi nǹkan tó ṣe ike tí mo bá sọ yóò padà di ìbálẹ́jọ́ fún mi lọ́jọ́ gbẹ́ndà kéyàmà ìní sọ nítorí pé ọlọ́run ń gbà mí ibi tó ṣe tí mo bá dúró tẹ̀lé pàtàkì òsì pọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe ń gbà pẹ̀lú ó ti lẹ torí ẹ̀ ló fà á ló fi jẹ́ pé tí wọ́n bá fẹ́ àwùjọ ẹ̀rí pé títí wọ́n fi fẹ́ kọ́ ni wọ́n fi gbàgbé ọgbà ẹ̀máyé náà ló ṣe àwọn àdéhùn sílẹ̀ fún fáwọn òbí ìyàwó àti ìyàwó gangan fúnra ara rẹ̀ kó tó di ìyàwó tẹ bá kọ ọmọ yín fún mi bàbá ọmọ yín ó gbádùn yóò sì rí ìtọ́jú kọ́dà ìgbọ́n rí inú yóò máa dùn gbogbo ń tọ́sọ ọ̀rọ̀ lásán ni tàdá lórí ewé ìwé tí ò nítumà ẹsìn inú ìwé tí ò lè ṣe kankan iná ní gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀ o tó nítumà nígbà tí àwọn tí ọ̀dọ̀ rẹ̀ nílò tó wúwọ́ gbogbo àwọn oríṣiríṣi ìwà bàjẹ́ gbogbo àwọn oríṣiríṣi àbùkù gbogbo àwọn oríṣiríṣi ìyà iná ní fi ń jẹ ọmọ ọlọ́mọ torí pé kò kíyèsí wípé gbogbo ohun tó ń ṣe wọ́n fẹ́ kó ṣe pé bàbá ọmọ yóò sí ń bẹ̀ ìyá rẹ̀ ò sí ń bẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò sí ń bẹ̀ ọwọ́ àwùjọ dá gbogbo wa ń bọ́ tẹ̀lé ń rí ọmọ eléyìí ò sí fọ́pọ̀lọpọ̀ ọmọ elúlù tó lu ìyàwó ẹ tó lu tó tún ṣe pọ́tákú wọn náà ló tún lọ bomi tó ń rọ sí lórí ọmọ yìí mo ti ti ṣe bẹ́ẹ̀ fún ti tójọ́ mẹ́ta tọ̀tẹ̀ yìí ọwọ́ alẹ́ kẹ́ńká iná wa rọra fẹjọ́ sùn bàbá rẹ̀ ó fẹjọ́ sùn ìyá rẹ̀ lágbo kíkọ sí tí mo ṣe fún ọ mo kàn fọwọ́ gba lẹ́ẹ̀kẹ́ báyìí ni lọ́ba ti lọ́ba ti di ike sọ̀kọ́ lẹ́mi tó dákú ọkàn fọwọ́ gba lẹ́ẹ̀kẹ́ kò sí wáàdì ọ̀dìní ọ̀pọ̀lọpọ̀ wọn níbẹ̀ rọ̀ tọ́ba parọ́ fún bàbá rẹ̀ ọ̀palẹ̀ ẹ̀rọ tó tún pàǹjọ́ gbẹ̀ndẹ̀rù kìyàmù ọ̀pamọ́ nípa ntọ́ sọkọ́ ṣẹlẹ̀ tó bó ti ṣẹlẹ̀ náà kọ́ palu rẹ̀ fún ọ̀wọ́. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ẹ rí i pé wọ́n kì í wo ọ̀wọ́ mọ́ àwọn obìnrin tí wọ́n fẹ́ là wọ́n ní wọ́wọ́ tí wọ́n mọ́ wọn lára wọn ò ní wọ́n wọ mọ̀lẹ́bí wọn mọ́ wọn lára wọ́n kàn máa bá wọn ṣe níbàṣepọ̀ pé etí títì ni mo ti mú olólùwà. tẹ̀sí ma pé ọwọ́ àzọ̀ òjẹ́lu kò fa àwọn obìnrin sílẹ̀ lọ́nà tó ti fásán máa fẹ́ wọn látàrí ipa rí wọn lọ́nà àfọwọ́ fẹ́ wọn lápá. ilé òfin ṣẹlẹ̀ sọ pé obìnrin ò lè fobìnrin lọ́kọ obìnrin o sì lè síra rẹ̀ lọ́kọ ọ̀dọ̀ wàlí rẹ̀ náà láti máa fẹ́ bàbá rẹ̀ abẹ́ni tí bàbá rẹ̀ bá fi sáṣojú rẹ̀ àbí bàbá kú bàbá kú ọ̀dà ńgbà tó bá gbà wọ́n ní táwọn fẹ́ lọ́dọ̀ àwọn bàbá wọn iná ni wọ́n wá di mẹ́ta ìpínì lọ́dọ̀ wa báwo ni tó bá gbà àwọn obìnrin gan ní fira wọn lọ́kọ kí ni ọba tẹ́lẹ̀. wọ́n tó ti máa ń pé all were accountable níwájú bàbá ọmọ yìí lórí ìtọ́ bàbá burú ṣe ìwọ ló ń sì wá hù sí báwo wá ni tó bá kóbìnrin lọ́kàn máa mà múra rẹ̀ wá bọ̀ tó lọ́n fi rọ fún ọ ìwọ náà bá sì lọ gbà á sẹ́wọ́n bá burú sí pẹ̀lẹ́ ọba jẹ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ tí ọba máa ṣẹlẹ̀ rí ẹ̀ ó kún nǹkan sí kíkọ́ ọlẹ́ tí máa fi ṣẹlẹ̀ tí wọ́n máa ń kà sí létí níjọ́ tẹ̀ máa ń fẹ́ yà wò tó ń ti pé lẹ́yìn ti pẹ́ jù ìgbàjò káàrí ìkànnà ìwọ ọkọ lórí aya ìwọ aya lórí ọkọ ọjọ́ ìgbéyàwó kọ́lọ́ yẹ kẹ́ máa sọ yìí. wọ́n ń bẹ nínú ẹ̀kọ́ tó ti yẹ ká ti mà ṣáájú kó tó di pa fẹ́yàwó ṣáájú kó tó di pa lọ́ọ̀lì ọkọ. èèyàn mélòó nínú àwọn èèyàn tí ń fẹ́yàwó ìní ń sọ ìwọ ìyàwó fúnyàwó èèyàn mélòó nínú ìyàwó ní ń sọ ìwọ ọkọ kọ́kọ́ ẹbí lọ́pọ̀lọpọ̀ nígbà tí ọkọ bá pàkíyèsí ìyàwó rẹ̀ tó sọ pé àwọn nǹkan tó ń ṣe yìí kò yẹ ká pé lọ́ọ̀mà ṣe ọ̀ sọ ìwọ àti ẹ̀tọ́ mi fún mi yóò bá sọ pé tẹ́mi lè ṣe nìyẹn tí ò bá rẹ̀ ṣe ẹ lọ́rùn kò kọ̀ mí sílẹ̀. wọ́n ló ṣe eré o tó bá wá di ipò sọ̀kalẹ̀ lọ lórí bíbà wọ́n lọ́ máa sọ pé ẹ mọ̀ bọ́lọ́ di orí ni bọ́ọ̀dù orí ti ẹ̀wà fún ta lọ́ta jì ìbú ọ̀nà sájì ẹ̀yà lomi inú àwọn obìnrin náà ẹ̀sẹ̀ tó nà mú gbó ni. ìgbà tó ń sọ fọ́pọ̀ pé tó ọ̀bá kọ̀ mí lónìí kò ní da fún yẹ ẹ́ kò ní da fún yà dá ní. subhanallah màmá òun yà lọ́n. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó pé ọ̀dà fún yà tó torí di eléyìí òun ọkọ̀ ọ̀lẹ̀ o ti pé wọn náà ọkàn obìnrin ń bọ ọjà obìnrin ẹ̀ gbogbo ọ̀rọ̀ táwọn ń ọ̀rọ̀ orí ẹni lásán gbọ́ tó bá padà dé lẹ́yìn thirty minutes ó tún lè máa sẹ́wọ̀n láìsàn láìpẹ́ òwú bẹ́ẹ̀. rọ́pọ̀lọpọ̀ nu àgbà tí rọ́pọ̀ wálé ayé ẹnu wọn ní dájú rẹ́sọ̀tì. ọgọ́dọ̀ máa ṣe sùúrù ẹ̀sẹ̀ nígbà ọ̀fẹ́ máa bá bínú nù. lẹ́gbẹ̀ẹ́ tó bá tó bá ti torí nǹkan sọ yẹn tí mo sì sinú bí tó jáde kó lé ó ti mọ̀ tẹ́lẹ̀ náà pé kọ́tà after nine wọ́n máa wọlé lálẹ́ lónìí wọ́n ti kọ́ta after eleven ó ti gba àwọn kọ́ọ̀lù dánwò o lè ti limit kọ́ọ̀lù rẹ̀ bí twenty five bàbá ti gbé lẹ́ka tó kí ló dé kí ló dé tó ń dà mí láàmú ìwọ ló ní ìwé màmá mi kiri kan tí o bá fẹ́ kó torí ibú àti ìsọ́nà ọgbọ́n ẹ ti pẹ́ sí lóde ní àlọ́ ọmọ ẹ̀kọ́ táwọn ẹni tó wà wọn pé afẹsọfẹsẹ wọn sẹnu tẹsí ọ̀rọ̀ tí kan sọ jáde lẹ́nu ọlọ́kẹ́ lè sọ kan mí gbà mí pé ọlọ́kẹ́ fi dẹ́rù bọ́ọ̀lù nǹkan fi halẹ̀ mọ́ tí ọkùnrin bá gbé obìnrin sáyé ọkùnrin ìyàwó kò ní ṣèjọ́ mẹ́ta lọ́dọ̀ rẹ̀ tẹ̀wọ́n bá ọkùnrin ọ̀rọ̀ táwọn bá ń sọ amínyẹ̀ yéé ṣe gbogbo tíyàwó rẹ̀ sọ ló mí ni o kìí ṣe gbogbo tí ń sọ ló mìn òun náà fẹ́ ṣe alẹ́ kan ní bóyá kó lè bá a kà fún. bàbá wa jẹ́ pé ọgbọ́n ọkùnrin lásán la gbọ́n àgbọ́n tóbìnrin ìyàwó ò ní pẹ́ lọ́dọ̀ ẹ̀. ó tètè máa mọ irú àwọn àwa tiwọn ọ̀rọ̀ tiwọn tí wọ́n ń sọ kìí ṣe kó mìn ẹ̀. bákan náà ẹlòmíì nínú nǹkan tuntun máa ń bí kí kíkọ sílẹ̀ pọ̀ òun àwọn míì nífẹ̀ẹ́ sí wípé káwọn máa fi bìkan lẹ̀ bọ́ bìkan. so tóbìnrin ọjẹ àsákàtù ọsákòóbì ọbọ ọbí ọtúnsákòóbì ọtúnbọọbí ọbẹ máa dáhùn ọkùnrin wọ ni. ọkùnrin náà ti wà wọn máa mọ fẹ́ ah, orí bí mo ti fẹ́ ọjọ́bọ̀ obìnrin tó wù mí láti fẹ́ òsì fẹ́ yìí náà. ọlọ́run fún ọ láǹfààní kan fẹ́ mẹ́rin wọn ni káwọn obìnrin ó ṣe ọlọ́run fáwọn láǹfààní jẹyọ kan lọ tí wọn náà dáa ni ẹ dákun tá a dáa ni mò ń bí yìn ẹ má sáàbò sí o wọn ni wọn sáàbò sí lábẹ́kúta o ẹ má sáàbò sí o tá a dáa àwọn náà kù síbi tá a dáa kù sí tó pọ̀ wàláhì tí èèyàn bá jẹ́ ẹni tí èèyàn sálábò sí wàláhì wàláhì onímọ̀gàtọ́ máa ṣàdúrà fáwọn ìyàwó rẹ̀ ibi tó kù sí ni ó tún kù síbi ó tún kù síbi ó tún kù síbi gbogbo wọn gbogbo àwọn ìyàwó lọ́dọ̀ ọkọ wọn máa ń ṣe bíkà táwọn ò ráyè bu ọkọ ni wọn máa ṣe sùúrù pẹ̀lú ẹ wọn máa ti ṣe bọ́ sí ìwọ gbọ́dọ̀ fúnra ara rẹ ló tún máa wọ pé ah, pẹ̀lú àlébù yìí pẹ̀lú eléyìí ẹ ti tún ah, àwọn òní ọ̀ṣẹ̀ ọkọ wọn wọn nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ ọkùnrin ọkùnrin ojú kòkòrò ó lè tó ṣe bọ́ọ̀ká ju bó ṣe ká lọ ni. ok ojú rẹ ò ríran dáadáa títí tí a fi lọ tọrọ rẹ ojú rẹ ò ríran dáadáa tí bàbá rẹ bàbá rẹ fi sọ fún òfin fún ọ tí wọn náà ti sọ fún ọgbà ojú rẹ ò ríran dáadáa tó fi kó wálé ojú rẹ ò ríran dáadáa tó fi tó sùn mẹ́fà òsì tí ìlú ti ga tó. lẹ́yìn oṣù mẹ́fà wọ́n á ṣe wọ́n sọ fún nù actually ọ̀gá tó bọ̀ ṣe fẹ́. Hmm tẹtẹ bá bọ̀ orí gíga àwọn olùdílà yóò tún fẹ́ nọmba tù bàbá tí yá ọlẹ́gbẹ́ ọ̀gá ni kò sára ọlọ́run gbogbo ọ̀nà tó fi lè sọ àwáwí òbí lẹ̀kọ́ ó ní fẹ́mẹ́ni tagbara ni bá ka ni o gbàdúrà gbọdọ̀ ah, kìnìkan ló ṣe kìnìkan kìnìkan ọ̀ṣẹ́ kìnìkan kò sí alẹ́ bí sọlọ́mọ́ àdìsẹ́lẹ̀ oni laana allahu dawaqin wa dawaqan allahu laana àwọn ọkùnrin tí máa ń fẹ́ àwọn obìnrin tọ́ wọn wò àti àwọn obìnrin tí máa ń lọ́kọ láti tọ́ àwọn ọkùnrin wò olúwa laana wọn wọ́n máa ń sọ pé olúwa laana èèyàn ó lè jìnnà sí kẹrẹ olúwa dákun má lè wà jìnnà mo ti fẹ́ fẹ́ lómi wò mo ti fẹ́ lọ́kọ mi ti jẹ́ mọ́ fẹ́ràn bàbá wọ́n ní sọ́kú tóbi ọba sì lọ́kọ méjì bàbá rẹ̀ olúwa ní kọ́ ọmọ lọ́kọ méjì kò sí bàbá rẹ̀ sọ́kú ní kọ́ lọ́kọ méjì àwọn bàbá bàbá Yorùbá táwọn fi dá sàyún àtàgbọ́n ń dá ní pé ọjọ́ kọ́jọ́ wà ṣe sùúrù má lè ra rẹ̀ kó bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ní ọlá ńlá lọ wà tó wàá ṣe bẹ́ẹ̀ tó lè ra rẹ̀ kó bẹ́ẹ̀ kó lọ sọ̀rọ̀ rẹ̀ sínú wàhálà ńlá ní ńlá wà nù méjèèjì ọlá ńlá àti ìyá ńlá ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ nínú ìjà tó fà á tó tún ní í ṣe pẹ̀lú kíkíkọ́ ọlẹ́ ọmọ ṣẹlẹ̀ náà ni ìfẹ́kúfẹ́ ìfẹ́kúmọ́fẹ́ jẹ́gbádùn lára ẹlòmíì tí èsọkọ mi lára ẹlòmíì tí èsìyàwó mi ká máa ó fún nǹkan tí máa jẹ́ kí kíkọ́ lè pọ̀ kí ni ìka náà sẹ́nìkan gbé ká sẹ́nu ní òní kò sí iná làǹdẹ́bọ̀ sallallahu alaihi wasallam oníjọba jáde tó olóbìnrin kan lóbìnrin wa gba làákàyè rẹ padà lé ọlọ́ba ìyàwó rẹ gbogbo nítorí lára rẹ tó fẹ́ mọ ọ̀sísẹ́ wọn ìyàwó rẹ náà níwẹ̀ lọ́ba ìyàwó ẹ̀ níjọ́ tí èèyàn bá ti jẹ́ pé èèyàn bá ya ọ̀fà lè lọ́kùnrin ọ̀fà lè lóbìnrin báwo ni wọ́n ti ṣe fẹ́ pẹ́ fúnra wọn. ọmọ ike ìwà àǹfààlè tó ń bá káwọn ń ṣe ní òsì tí ìtàtàrà rẹ̀ pàdánù ilé ọkọ tó láti rí rẹ̀ òtítù. ń ṣe ní ìyàwó rẹ̀ lóòótọ́ sọ fún ọkọ òun ṣe má oríkàtì lè jẹ́ lóòtítù òṣìṣẹ́ ọkọ náà tí ó mọ̀ pé àwọn òun ṣe zìnà tí ó fẹ́ fi lẹ̀ àyàfi tó bá jẹ gayú. Gayú gbèsè ní wà lìjánà. Sani gayú ìwà nàbì sallallahu alaihi wa sallam ọ̀nà ni mà rọ̀ á fi ahlihi zìnà ó sẹ̀sẹ̀ tààlẹ̀. Ó ní pé àwọn ó sì gbani lọ́kọ̀ọ́ ní kàkà ṣe. Irú àwọn wọ̀nyẹn èló lè rí ìyàwó rẹ̀ pé ń ṣe jìnnà kọ́mẹ́ǹtì àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn ọkùnrin wọn rí bẹ́ẹ̀. níjọ́ tó pọ̀ rẹ tó bá ti fojú rí tó ń ṣe ìranù kọ́mọ pé jọ́nà lọ lọ. bẹ́ẹ̀ náà lóbìnrin àwọn obìnrin tó gbọ́n tó gbádùn níjọ́ náà bá ti mọ̀ àwọn àwọn náà ò ní fẹ́ sẹ́kù lọ́dọ̀ rẹ̀. obìnrin ló ń ti kára lẹ̀ ó ti sọ pé òun ní jẹ́ pápá ó súnmọ́ ọ̀ma àtẹ̀jùlé lẹ́yìn àtẹ̀jù burúkú tí ilé wọn lé ọkọ tí wọ́n fi kábàámà nínú àwọn àwà burúkú nù eléyìí ti máa ń fà kí kíkọ́ ọlẹ́kọ́ ṣẹlẹ̀ bákan náà nínú àwọn nǹkan tó fà tí kíkọ́ ọlẹ́ fi pọ̀ ó ní ìmúra àwọn obìnrin láwùjọ wa ìmúra wọn tó ṣe pé àwọn obìnrin wọn sí ìbẹ̀rù aláwọ̀ sí ọ̀rọ̀ wọn. òfin tó lọ́wọ́ ti lélẹ̀ fáwọn obìnrin tí wọ́n bá jáde lé wọn èyí tó pọ̀ jù nínú wọn wọn kì í tẹ̀lé eléyìí bí kíkí pọ̀ lè ọ̀pọ̀. fẹ́rẹ́ àwọn ọkùnrin o nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n rí tí wọ́n bá jáde lé ó mú kí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé ìyàwó tó ń fi ọ̀dà tó àwọn obìnrin tó dáa tí wọ́n rẹwà wọ́n kún ta nítorí pé àwọn nǹkan tó ń fojú rí wọn ò rí pé ìyàwó tó ń rí bẹ́ẹ̀. tó bá sì jẹ́ pé àwọn obìnrin tọkọ ń fojú rí títí sọ pé ìyàwó tó ń kọ̀ dáa tó táwọn náà bá jẹ́ni tí ń para mẹ́ni jẹ́ni tó ṣe kí wọ́n ń bara láti rí wọn àmọ́ gbọ́ lámà bọ́sọ̀ hàn kò sí tàbí ṣùgbọ́n ọkùnrin kan yóò sì torí pé òun rí nǹkan kan wọn wá kọ ìyàwó tiẹ̀ lẹ̀ wọn bá kéré púpọ̀ wọn bá kéré púpọ̀ ní ìgbà kan ní Saudi yẹn tó ṣe gbé kò sí obìnrin náà tí ó jáde ńlẹ rẹ̀ téèyàn ò rí ojú rẹ̀ kò sí ó ti ẹsẹ̀ o ọmọ kan ti wà tó ti pé ó ti ká ìsìkì subhanallah gbogbo tó bá níyàwó ó níyàwó ńlé àwọn ìyàwó mọ̀ fún àwọn jẹ ayékáyé ìlú ayé tó dá àti Islam sẹ́kọ̀ọ́ jẹ. torí tó bọ́bá jáde gbogbo bí tó bá rìn sí lẹ́nu ọ̀sẹ̀ rẹ lẹ́nu ọ̀sẹ̀kọ̀ rẹ ní ọjà tó lọ gbogbo bí kíbi tó bá wọ̀ ó lè rójú obìnrin kankan. eléyìí tó mú kí gbogbo ẹni tó níyàwó ó ìyàwó rẹ̀ kálukú wọn ń gbàgbà obìnrin tiẹ̀. nítorí pé jẹ́ ní jẹ́ o ò lè rẹ́ lòmíì o ò mí rí jẹ́ lòmíì ó mí káwọn obìnrin ó níyì tí yìí tí Islam ti fẹ́ rà fún wa náà lọ. Lọ́wọ́ àbí sọ́kà nàbì sallallahu alaihi wasallam ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihinna. ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما tọ́lá ń bọ̀ wọ́n obìnrin múra bí islam ti ṣe ní kí wọ́n múra làwọn jáde láàárín obìnrin kankan tó gbé nǹkan kan hàn ní ara rẹ̀ tá a fi lọ tá a fi dé àwọn ìyàwó wa gbọ́ngbà tá a bá dé inú tí wọ́n fẹ́ dé ìyàtọ̀ bá ṣe tì má wa bí wọ́n ti ṣe jọ wá lójú tó bí wọ́n ti ṣe bàbàrà lójú wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn obìnrin kò fẹ́ sàlùbáríkà àwọn tó ti játa ògbóntolúwa ni kò gbé pamọ́ ká ti gbé ta tí eṣinṣin ń kún yàmàkà wọn àjẹ́ káwọn obìnrin tí wọ́n ń bẹ lọ́ọ̀dì ọkọ wọn àjẹ́ kí wọ́n ní ìgbà ẹ̀kọ́ ni wọn jẹ́ kó ńlá pàlétọ yẹ fún wa ní ẹlòmíì irú wàhálà táwọn ìyàwó wọn ń ṣe onídìyàwó kan lọ irú wàhálà tíyàwó ń ṣe ó tó di kí ara ọkọ gbé láti báyàwó ṣeré àbà wàhálà ìkọjá ti sọ. kí ló dé fún ọkọ tó bá ti níyàwó mi ìyàwó yìí lè máa ṣèrànmọ́ ìyàwó mi fẹ́ mi sókùn sóhun títọ́kọ bá ti dọ́dọ̀ tòun kára rẹ̀ ọmọ lè kò sí àwọn ta lọ fẹ́ mú. àwọn òwòkúwò yìí náà nì àwọn àríkùrì eléyìí tó kọ́ àwùjọ iná ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yóò wọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ìrònú àwọn tó rí títì ní ọmọ àrò subahana allah ilaahi aburú ńlá ni débi báwọn kò fà á ó sọ pé a lè rí ọkùnrin tí ó máa báyàwó rẹ̀ lò tí ó sì máa wò pé ẹlòmíì ló ń bá lò torí pé ẹlòmíì tí ó rò pé òun bá lòun ló mú kídì rẹ̀ ó le tó bá yẹ kó rántí pé ìyàwó òun gangan ni ìdí rẹ̀ ò ní le. Tẹ̀lé báwọn fọ̀fọ̀ àrùn ìdájọ́ wò láti fún tá a lè fún nídàájọ́ ń jìnnà síbi tó burú dé. Ìgbà àwùjọ ti bàjẹ́ jàmáà àwùjọ ti bàjẹ́ èrékùrì tó bá ọmọ kókó mọ́tò gbáyàn rí nítorí ìwòkuwò tó ń wò tó ti fẹ́ pààyàn tẹ́lù ló lè jẹun fẹ́ dákun ẹ̀mọ́ bínú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó tó tó tó ti gbogbo sílẹ̀ sí lọ olùmọ̀ lọ. wọ́n á sọ pé afa afa ẹ̀ níbẹ̀rù Allah <laughs> ẹ̀ níbẹ̀rù Allah ìbẹ̀rù Allah bá wọ́n á ẹ̀sẹ̀ ọ̀gbìn ní kò sí kò sí sọ eléyìí tó túmọ̀ sí eléyìí ń gbé ní sábàbí tó jẹ́ kí kíkọ́ ọlẹ́ ọ̀kọ́ pọ̀ kọjá nínú àwọn nǹkan tí ìmọ̀ ń ṣèyàn ní ìyàlẹ́nu tó lágbára ní ìsinmi pé kọjọ ó ti do kọ́rọ́ ọmọbìnrin kan ó sì ń fún pẹ́pẹ́ kọ́ lọ bá àwọn òbí rẹ̀ á ẹ méjì ọ̀pẹ́ ẹ dákun ẹjọ́ tètè rí fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ fẹ́yàwó máa torí pé ìranù ti pọ̀ ìranù ó ti di tọ́rọ́ fọ́kálé ẹni tó wá rúbìnrin tó lò ń fẹ́fẹ́ ẹ̀ka àwọn kan ọlọ́pàá fún bàbá kan níkòròdú àwọn fámìlì wa kan àwọn tó ń bẹ ní wọ́n ti pè ayétòrò àwọn kan ó máa tẹ̀rẹ̀ jẹ ìdí ìrókò ni ẹ lọ. ẹ ti tẹ sórí igi ní ọmọ tó bá wọlé ń bọ̀ bá wá. torí pé ẹni tó fẹ́ fẹ́yàwó ọ̀pọ̀ mọ́ bí àwọn tó ń wá ara nù bákan náà láàrin fún àwọn obìnrin lúpọ̀ mọ́kùnrin kò jẹ́ káwọn obìnrin ọjọ́ bàbàrà mọ́ ó mú káwọn tó níyàwó wọ́n fẹ́ mọ kọyàwó wọn àǹjọ́ tó bá ti sílẹ̀kùn bàjẹ́ gbogbo ẹ̀ náà mọ̀ ṣẹlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àbúrúkú tó tó fàtọ́ ṣe kọ obìnrin ó náà ní káwọn mutí káwọn mọ̀mọ́ kó mu ọ̀pọ̀lọpọ̀ ní ìsinyìí bẹ́ẹ̀ ẹni tí ń wa kò ní í ṣiṣẹ́ láàárọ̀ ṣáájú kótó di kó lọ́ọ́ gba pẹlẹbẹ. wọ́n ní tòmátò wọn ń pè. nígbà tó bá tó wá mú pẹlẹbẹ ń ìní lè wa márùá orí kárin. ìyàwó wa béèrè pé ẹ fọwọ́ ògì lẹ ẹ sì fẹ́ máa lọ ọ sílẹ̀ owó táwọn ọkọ ìlú owó kùtùkùtù ògbé lálẹ́ olójú rẹ̀ ọ́ ojú ọjà àárọ̀ ìgbà tó tún béèrè lọ́rọ̀ onímọ̀ ọ̀pọ̀ pé àìgbé ìwé láàárọ̀ kùtùkùtù ǹgbẹ́ wá ni kọ́ máa béèrè tọ́ba sì ti sọ òṣè kó jẹ. tó ìmọ̀kúmu ó fún nǹkan tó fa táwọn èèyàn fi ń kọ obìnrin bákan náà ìfẹ́ àti kóbìnrin jọ láì nídìí ọjọ́ fẹ́ kí àwọn pé méjì ọjọ́ kan pé mẹ́ta ọ̀fẹ́ kan pé mẹ́rin òun ní ti pàtàkì kan tó fẹ́ mu fẹ́yàwó bẹ́ẹ̀ à ń kó ìwà àwọn ọ̀rẹ́ wọn òun ṣe ìyàwó kan má táwọn ọ̀rẹ́ sọnù táwọn ní ọ̀bọ̀ tẹ̀lé rẹ̀. tí wọ́n ti ń kó obìnrin jọ ẹ gbà pé àtètè fẹ́ làtètè pọ̀ ẹni tó bá ń tún kó obìnrin jọ ọmọdé yàwó kìíní yàwó kejì yàwó kẹta yàwó kẹrin màtá kó tó kòkòrò lọ́gbàdé. dábàá fi rọ́dún márùn yóò tún máa dị wọ́n díẹ̀ díẹ̀ wọ́n kọ̀ yìí yóò fi méjì wọ́n kọ̀ yìí yóò fi méjì tí ń má tún ló five years ní duration yìí yóò tún máa fẹ̀ yín náà yóò máa fi pààrọ̀ ẹlòmíì wọ́n ó ní ah, ha. ó ní ẹjọ́ sí oúnjẹ ọ̀kan lẹ̀ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn láti pẹ́ ìdí òun ní gbogbo òyìn báyìí most especially the fourth one ah ìrọ̀kọ́ ti dá ó ti dàgbà ah ìkà ìkà bàbá ẹ tó bá ti bẹ́ẹ̀ fún màmá ẹ kọ́ bá mọ́tò rẹ lọ́dọ̀ bàbá ẹ ah! ó pẹ́ lọ́dún òfin ṣẹlẹ̀ yà àmọ́ mi bọ̀ láàmì ọ̀dájú burúkú ni ọ́ wàláhi sàláhi ilé òsì ní kẹ́kọ̀ọ́ síbẹ̀ sọ́mà rẹ̀ àwọn náà bí máa kalẹ̀ ẹlòmíì ó yọ lórí ikú débi wípé ìyàwó ti kú mẹ́rin mọ́tò rẹ̀ ó sì máa bá àwọn méjì mi sọ̀rọ̀ lóde ní ìbánisọ̀rọ̀ màá fẹ́ ẹ̀rù wa ń bá àwọn ìyàwó sẹ́mi tó bá ń yọ ọ́ tó là á àwọn olófòfò ti ṣòfófó fáwọn ìyàwó tó ti pé fòfó tó ta lélẹ́yìn àwọn ìyàwó ti wá gbọ́ làwọn bá yẹn lẹ̀bẹ̀ láfẹ́ bá abala ti sọ̀rọ̀ àtúgbọ́pọ̀ làwọn fẹ́ lọ yọjú obìnrin àti pé mẹ́rin àbí wọ́n wò wá dáadáa ni àti pé mẹ́rin tó nígbà tó wá tó wá di pé wọ́n ta ló lógbó fáwọn ìyàwó ló fura tó fi ní ká sọ̀rọ̀ ọba pé ẹ̀yin gangan lẹ́nu ọdẹ́sùn ó ń pọ̀ wọ́n lẹ̀ ó pọ̀ wọ́n lẹ̀ káwọn eléyìí tó ń bẹ́ ń ta wọ́n lè bá wọlé á wọlé àlóyún ò ní bẹ̀rù ọ̀la eléyìí ń bẹ nínú nǹkan tí máa fa kíkọ lẹ̀ ìwọ olójú tó kòrò tẹ́tí bọ́ bọ́ọ̀lù torí torí tó lè ní ti wú ọ́ bàjẹ́ tó ti tẹ̀ ó rí nǹkan míì lára obìnrin míì tẹ́lẹ̀ tó ọkọ̀ọ̀kọ̀ fẹ́ tó wú ọgbà jẹ́ ọ̀tọ̀ wọ̀ tún ní. yóò tún mú ọgbẹ́ sí òun náà ó di mélòó ó di méjì. ó tún rí obìnrin míì wọ́n ti pé méjì lé o. tí òun tó ní nǹkan tí kìíní kejì àwọn ẹni tí ọfẹ́ fún torí wọn tó fi fẹ́ wọn táwọn ò tún ní tọ́wọ́ tó fi òun di mélòó. ó tún rí obìnrin míì tẹ́tù kínní kejì kẹta àwọn ẹni tó ti ní o àwọn òbí ní eléyìí ní. tọ́ba tó di mélòó sọ́tẹ́ láyé ń bọ́ ń bẹ̀. ó rí i pé ó tún rí obìnrin míì tẹ́tù kínní kejì kẹta kẹrin wọn ò tún ní. tọ́fẹ́ karùn-ún olójú kòkòrò burúkú ọwọ́ ara rẹ̀. torí ẹ̀yin máa ń gbá kámú ni jàmáà. Kama máa ronú pé afẹ́ wà lìjànà gbogbo ń tàn fẹ́ àti táwọn òtí ẹ̀ máa ń dáadáa ọ̀nbẹ náà lìjànà ká máa bẹ Allah ọmọọta lìjànà lè wà wá. sọ́ni táwọn bá ń ṣe ń dáhùn fún kò sí tàbí ṣùgbọ́n èèyàn lù gba Allah lẹ́sìn gbọ́ pé bàbá kan kú ó fi ìyàwó mẹ́rìndínlógún sáyé kódà ẹni tó ní ọgọ́ta wà bẹ́ẹ̀ni ẹlòmíì sọ pé nítorí òun gbọ́ yín nínú ṣẹ̀ríà òní pé tẹ́bá fẹ́ mẹ́rin tẹ́bá tún fẹ́ fẹ́ mẹ́rin mi àwọn mẹ́rin tàkọ́kọ́ tì wọ́n sẹ́yìn lé ẹ̀yìnkùlé làwọn máa gbé àwọn mẹ́rin míì táwọn bẹ lójú ẹ̀ àwọn nìkan ni wọ́n máa wọ̀dọ̀ yín tẹ̀lé àwọn tó wà lẹ́yìn tí ọba kú kátà àwọn lólé lọ́dọ̀ wọn àwọn ò ní wá àtọ́ lọ́dọ̀ wọn àtàwọn wá dọ̀rẹ́ èwo ni ọjọ́ náà. Allahu ọgbà kóbìnrin ju mẹ́rin lọ lọ́dọ̀ rẹ̀ lákòókò kan náà. bàbá kan wọ́n á dẹ́sùn rẹ̀ wọ́n á dé yẹn ńlá tó tó tó kú kádàkùn kádìnà sí àfún kí ló dé wọ́n níyàwó rẹ̀ ju mẹ́rin lọ. bàbá sì lọ bí nǹkan bí nǹkan bí nǹkan gidi. bàbá ń gbọ́ wọn tó ń àwọn ìyàwó yìí pọ̀ wọ́n ní wọ́n ju mẹ́rin lọ. ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ tó ń péré ẹ dáhùn bẹ́ẹ̀ gbogbo ní pé òkú tó máa ti pé tí òun bá ti jẹ́ olóòtú tó sì jẹ́ ẹni tó lẹ́nu máa kó bìnijọ́ máa kó bìnijọ́ yóò máa kó àwọn obìnrin kan púpọ̀ àwọn ọmọ yín lọ́kùnrin tó bá fi fura mọ̀ pé irú wa ló ń jẹ pẹ̀lú wọn ẹ bá wọn sọ ní sòdodo ọ̀rọ̀ òsì tó burúkọ fẹ́ fi àwọn kan lọ àmọ́ kó jẹ́ ọjọ́ àti pé kò ká dàbí yín ètò ìkókòrò èsì ṣe pọ̀ fẹ́ kàǹkó torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́tẹ́rì yẹn àǹkó lásán ni wọ́n ti fẹ́ yà wò yéé ti kágbára rẹ̀ ká o ìwọ ọwọ́ ọ̀fẹ́ ọ̀hún mẹ́rin ọ̀nà lálẹ́ dèpòdèpò kan kọ́lé ìwọ ọwọ́ ìlú náà ń gbà lóṣù ọ̀hún afọ́bìnrin mẹ́rin jọ ọgbàlẹ́fọ́kànlé ọgbàlẹ́fọ́kànlọ́ọ̀sì o tún gbà kan fún ìyàwó mi lọ́ọ̀kan ẹlẹ́gẹ̀ ni ọ̀pá nípò lábàáwọ̀ yìí. Báwo tó tọ́ba ti sí lọ́dọ̀ tọ́ba ti bẹ lọ́dọ̀ kan ọba tí kò sí lọ́dọ̀ àwọn mẹ́ta. Kí ni ìtẹ̀lẹ́ ní àwọn mẹ́ta bá mà? Ọmọ ò sì lè mà. Wọ́n àbò ti kámẹ́rà rẹ̀ táwọn bá dá bọ́ọ̀bù ń bọ́. Kámẹ́rà dáadáa bọ́ọ̀bù kí ló lè aṣọ náà ni wọ́n máa fi hàn ó ti bá hàn. torí pé eléyìí báyìí ìwọ bàbá ńlẹ eléyìí ń bọ̀ láàmú ẹ̀dí ìsanwó lé o tàwọn náà gbé ó ti dí o ní ní bá wà ní ilé à òbí ọmọ ẹlẹ́wọ̀n tó lọ ẹlẹ́wọ̀n tó wọ́n ó ti sanwó lé o. sọ̀rọ̀ àrùn àgbà tọ́ba tí wàá fẹ́ wọ ní ọgbọ̀n bàtà. torí pé bàbá ẹlẹ́wọ̀n máa pọ̀ sí pọ̀ ẹ̀dá àkọ́kọ́ ìyàwó nì. champion sani kọ́ ọmọ síra rẹ̀ ti wàhálà ìdágbà nìyàn ká èyàn ti lè lọ dáwọ́ lè. àkàràmù kan wá tó bá ń gbélé lọ́ba náà bàbá ti kọ́lé síbẹ̀ tó kọ́ àwọn apátímẹ́ǹtì tó dá kọ́kọ́ méjì torí pé àwọn méjì lóní ọkọ̀ mẹ́ta torí pé àwọn mẹ́ta lóní ọ̀pọ̀ mẹ́rin olùgbé àwọn mẹ́rin lọ ní. Wọ́n ti lọ́wọ́ mú ọ, wọ́n sọ pé kíni, ìtàgbára wọn bá, wọ́n máa ń ṣe lágbára rẹ̀ ọ̀pá, ewé ti kò dé ibùgbé, ẹni obìnrin tó ń fún yín lóúnjẹ, alihamudulilá, tó ń tọ́jú yín, alihamudulilá, ẹ dákú kí ni wàhálà. Oríkìtà máa ní dandan dandan, ìyàwó kọ̀ọ̀kan náà ní kíkálukọ́ máa fẹ́ báwọn obìnrin ti ṣe ń fẹ́, ayé ó ti bàjẹ́ ayé òkúta jẹ orúkọ ayé obìnrin náà náà kò sí ní ẹsẹ̀ rárá yín obìnrin tí ó di yọ pọ̀ níṣẹ ìwádìí fi hàn láyé wọn látàwọn mùsùlùmí àtàwọn tí ó mùsùlùmí nígbà tí kálukú bá tó ń fẹ́ ìyàwó mẹ́fà mẹ́fà ìní báláǹsì ọ wà láyé nípa àwọn obìnrin tọkọ tẹ̀lé ọkọkùnrin tó ń fẹ́ ju ìyàwó kan lọ wọ́n ti gbé nọ́mbà kan sọ ní yóò jẹ́ pípọ̀ oníbùkátà agbára rẹ̀ ti kà ó ní fẹ́ wọn bóyá. Ètò túmọ̀ sí ike nínú tó fa kíkọ́ ọmọ púpọ̀ ní ọ̀nà ní ẹ̀mí bá fẹ́ kóbìnrin jọ láì méjì láì lè ṣe déédéé láàrin wọn. Ìyàwó náà torí pé òṣè déédéé ó fi bíbí kan àwọn olùkọ́ ọ̀pá náà. Wọ́n mọ̀ máa kókó ọkọ̀ lẹ̀ gẹ́gẹ́ bí olórí gan-an ó ní àwọn mẹ́rin ọkùnrin gbogbo àwọn láàrin ogún ọdún sọdún mẹ́jọ pọ́ndà wọn ọdún orí àwọn ni ìyàwó kìíní kejì kẹta kẹrin twenty to twenty five years of age wọ́n ní sí alẹ́ ìyàwó ẹlẹ́kẹ̀rin tó fẹ́ kẹ̀yìn ọ̀dọ́ ẹ̀yìnká ní máa lò sí ìlú wọ́dọ̀ àwọn ìyàwó yòókù inú pamọ́ sí ni ṣé ìgbàpọ̀pọ̀ àwọn ẹ̀yìn ṣe ṣé ìgbàpọ̀ ṣe sọ́jà lẹ́yìn ẹ̀sìn pé ó ti àwọn ọ̀nà sọ́wọ́ ìran ìdọ́pọ̀ ní ti ọ̀dà ṣùgbọ́n tó ń bẹ̀rẹ̀ sí ní ti ti ọ̀dà ìwọ ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́ ló ti wọ́n ó ní ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́ta ìmọ̀tọ́ jẹ́ pé ìwọ náà lọ fẹ́ káyìí ṣé ọ̀dọ́ ti ẹ náà nìkan ní gbé àbí lọ gbọ́dọ̀ àwọn yòókù ó lọ́dọ̀ tó nìkan náà ní gbé á kí ó sì ti lọ ẹ̀kọ́ orí ìjà ó ti yẹ kó gbóhùn sókè ti pẹ́ alábòsí ni ọ́. èyí mo ń gbọ́ fi sẹ́nu mí táwọn faradà ìgbà tí irú rẹ̀ náà wá rí lùwọ́ tí wò lè ṣe sùúrù lọ́wọ́ ń pariwo. Tòmí ìgbà tí èèyàn ń gbádùn àbòsí lèèyàn ti máa ń pariwo pé wọ́n dàbòsí má. Èyí gbẹ́gbà tí àbòsí bá rí lùwọ́ náà lọ́sẹ̀ tó wá fún àbòsí lábòsí. Èyí tó máa jèrè pé púpọ̀ nínú àwọn ọkùnrin ẹni tó fà sí àwọn obìnrin máa fi jẹ́ kíkọ́ lẹ̀ lọ́dọ̀ wọn òun náà ni kí wọ́n kó wọn jọ wọn lè ṣe lọ́gba láàrin. nítorí wà tí wọ́n fa kíkọ́ ọmọ kíkọ́ ọmọ kíkọ́ òun náà di àwùjọ. bí lọ́jọ́ pé ọmọ olówó lọ fẹ́ aláìní ni wà ìgbà tó ti fi fẹ́ wọn náà mú ara wọn bí ọmọdé olówó ọ̀ní láti lọ fi bá sọ̀rọ̀ ọ̀yìn àgbo ló fi sọ́wọ́ yẹ wàá kẹ́ ẹ̀wù sókè káàkó wọn lè má mà bí àgbo lówó yìí bí yẹnu bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ lómi ìyá sọ ọjà sọ̀wọ́ lọ gómìnir sọ̀rọ̀ ó tún ti lé olé hàn pé lóṣù tó ń bá wọn ti fẹ́ parí ibi táàkó sínú àwọn bá bọ́ máa ń fún oníṣẹ́ olówó là ń fẹ́ bá ṣe àwọn ọ̀sẹ̀ ń wọ́n á bọ̀ ọmọ lórí pé kí ló kù nílé rẹ̀ tó fi pàdé ni ilé tẹ̀ ká má díẹ̀ wọ́n sì di àwọn òṣìṣẹ́ lórí pé ta ló gbé sẹ́kùn yín wọ́n sọ pé ló gbé fún wọn. ẹ wá bọ̀ ọmọ fún torí lọ ló má lọ bá lé iṣẹ́ òbí náà fílẹ̀sì òbí lè gba rúmà bá ọ̀sẹ̀. fílẹ̀sì náà fílẹ̀sì dọ́gba lọ́mọ ló wá lọ fún gbàwó lákòókò mi ẹ sì parí sẹ́lẹ̀ mímí yòòyì ọ̀rọ̀ ìyẹn ìṣòlówó ìyẹn táwọn onílé o wọn gbàgbé àwọn nù wọn ti wà pọ̀ ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọn máa ń lo tọ́pọ̀ wọn lẹ́yìn máa ń kó tọ́. Ibu alẹ́ ọ̀sẹ̀ ni àbí èmi tẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ni. Bákan náà, ìgbà míì, ó ti fẹ́ yàwó ọmọ olówó ni, ọmọ olówó lọkùnrin. Òbí tí àwọn màmá tó ń fi rí ọmọbìnrin yẹn nítorí wọn ní kó sọ fún àfẹ́tọ́nà nìkan wá ara wọn òtítọ́ ń bẹ ní ọ̀rọ̀ tó lára rẹ̀ má. Bàtò náà lára ọlọ́mẹ́kàbí wọ́n kọ ojú fún Masha Allah wọ́n pàdé fún ọlẹ́kìrò fún Masha Allah. Nítorí báwọn apàdé pamọ́ dojúmọ́ ni. Àwọn tí wọ́n á rí wọn ni àtẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni tàbí àwọn ènìyàn mọ́ mi kẹ́ á nọ̀nọ̀nọ̀nọ̀ eléyìí ọ̀yọ́ wa oníṣẹ́ gbé hàn dáadáa gbé hàn gbogbo ọmọ yẹn ló ń gbé hàn wọn ló ń sọ kókó ọ kí ló kàn yín. tó wọ́n yí ọgbọ́dọ̀ kọ́ ọ́ lẹ́nà torí kọ́ ọ́ lẹ́wà tó bá wọn ṣe fẹ́ yára ni ìgbà bí àgbà àgbà burúkú wọ́n lè sọ yí pé ọmọ bá fẹ́ tọ́ bá ń fọ fẹ́ fẹ́ náà ó lè tọ́ ti dá wa lójú tó afẹ́fẹ́ yà wò ó ní kò ti dá lójú dáre ọmọ tó bá fẹ́ tó wà fún lóyún. ìwọ àwọn bàbá tó ní sàlùbáǹkà tó ní kọ́ lọ sí zinana nítorí kó lè wá àti tó ń lójú tó afẹ́fẹ́ yà wò. ṣé ẹni tó wá ti bá lè zina bá gbé lẹ́yìn ọ̀rẹ́ yẹn padà fẹ́ra yín nígbà mi padà rùn sí ọ wọn náà ti padà rùn sí kọ́dà náà lọ́kọ́dà ọ̀daràn náà ló àti tẹ̀lé kọ́ máa kọ́dà rùn bàtà wọn sì lánàá ìfẹ́ fún sí náà gbà wọn torí ilé kíkọ sílẹ̀ ọmọ ṣẹlẹ̀ nínú àwọn ọ̀sán nínú ni àwọn ọ̀làjú tó dé láyé tó dé láyé wa ó lù ọ̀làjú tó dé láyé ó mú kọ́tẹ́ pé ká bá fẹ́ yàwó òsè láńpẹ́ ń jẹ gbèsè tó wọ́n lè sọ wípé event center ìbẹ̀lẹ̀ ti gbọ́dọ̀ lọ sí reception event center lẹ́sìn gbà eléyìí tó kọ́ jọ sí ni ìtọ́jú tó ká jọ máa ń ṣe ó lè wá ibi ṣe rí wọ́n tún ti fóònù bá one hundred thousand lákàwọ̀ ọlọ́gbà johnson town eight hundred thousand lórí gbọ́dọ̀ máa ń lo jẹ́ mẹ́gbẹ̀ẹ́ wa ọ̀gbọ́dọ̀ jẹ́ pàmà nítorí pé ẹni tó gba lórí johnson town ní ọgọ́dọ̀ gúrúùpù pé masha allah owó ń bẹ tọ́ba wa ṣe tán agbọ́kọ̀ ti yọ ìyàwó wa délé ìyàwó náà wọn ń gbé àwọn dìmáàdì wa lóríṣiríṣi àwọn kóró jáde kóró jáde àwọn akéwì lówó wà àdúró gbogbo gbẹ̀ǹtẹ̀ tàjẹ̀gbà kíníkàdà èmi ń solówó gbà àjẹbà nílé já nílé jọ pé bẹ́ẹ̀ ìgbà tí ìwọ́dà lè máa ń sara pé kíni tó jù báyìí náà lọ tó kó mi sí pé tó tó náà bá gbọ́ tó ń ó lè padà sí pé ń kọ́ra ní kọ̀ọ̀rọ̀nù fọ́pọ̀lọpọ̀ ọkùnrin láti rí jíjẹ mímu àti tó fi tọ́jú ilé. ẹnu tó wá ti torí pé gbàdé òkú rọrùn òun kọ́ lẹ́yìn. yọ̀rọ̀ ọ̀nù náà ní insha Allah wọ́n ti tàbá ẹ̀rẹ́ dànù. torí pé onímọ̀ sọ ara ní gíláàsì ìní gíláàsì gan tó mọ̀ láìka ní. ìwọ̀n kan gbọ́ pálí kan ní kí ẹran jáde ní twenty and ten watts ẹgbẹ́ alùpàdé alóòjì wa mọ̀ sàpà pàpà ni. Lọ́wọ́ gbọ́ngbọ́n lórí sẹ́tọ̀ léṣe òbí ọkọ̀ nítorí pé ibi ọ̀mọ lọ́pọ̀ ibi ọ̀mọ gáàjì ẹ̀wọ́ ti fẹ́ ilé ọ̀dọ́ ìwé rẹ̀ bí kéré jù. Ọ̀dà máa ṣe títí àmì ìlẹ́nu ọmọ ìjọba ọ̀yìn twenty k twenty k for what? Èsì bíi ẹ̀ ìbí ọ̀nà táwọn ọmọ ìbí gbowó oṣù. Ọ̀nà bíi ibi tó ń ṣe nǹkan one to two hundred thousand ó rí tó bá tó kò balẹ̀ ó ní ní ó ní ní zero kobo ojú kan náà ṣe wà ìyá ọfẹ tó kò dé wọn máa manage twenty thousand begin ní ìlà ẹnu rẹ náà lọ wà tó tó fi rí fifty k díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó mú orí ìwé jùlọ ṣùgbọ́n ẹ̀mọ́ pé Yorùbá nígbà tẹ́tà jẹ́ ń bọ̀ wálé ayé àwùjọ ọlọ́sọ̀tún wọ́n fẹ́ràn ìtàjẹ́ sí ìkóró ẹ̀ wọ́n fẹ́ kó máa fi àwọn nígbà wọ̀n jẹ́ ẹ lẹ́kùn síbẹ̀ ní ká bá sọ fún yọmọ tó twenty k lọ́ngbà wọ́n náà sì ní jáwọ́ lé tó ju agbára twenty k rẹ lọ ó sì lè máa sọ́jú ìyàwó rẹ níwọ̀n bá agbára ti máa ní ìbùn torí pé ní sọ́wọ́ ìyàwó ìgbọ́dọ̀ bá tún síbi ìsìnlẹ̀ ọjọ́ ìbọn bá yìí wọ́n máa ń pèsè yọ wọlé torí sẹ́fà ẹgbẹ́ ẹgbẹ́ ìdí ọjà twenty thousand ikú tó kò lè bàbá mi tó kò lè bàbá ẹ wàá kàn án kò tó pọ̀ torí kí wọ́n ti máa bèrè owó jẹ lọ́dọ̀ dá àwọn náà máa kọ́ àwọn náà máa kọ́ jọ́pọ̀ ni bàbá náà wọ jí àwọn ọlọ́pẹ́ wá níbí tó ń jẹ lọ́dọ̀ tí wọ́n máa gbà náà máa kí jẹ yóò gbé mi lówó má èmi ní máa fún ọ torí ẹ̀ á gbọ́dọ̀ fojú ti tẹ́ kankan ó kò gbà tí ọba ti jẹ́ haram yóò ní kó lè a ní ilé rẹ̀ ìyàwó rẹ̀ ní òsì bọ́ọ̀ ma wọ́n mọ̀ ẹ́ bóò ti ṣe ma iná ló ń ṣe ọ̀gbẹ́ táyọ̀ bóò ti ṣe ma torí ẹ̀ eléyìí kí máa mú kéèyàn lè tọ́jú ilé rẹ̀ àmọ́ gbàgbọ́ wá ní lóò lè ṣiṣẹ́ torí ó kéré sí nọ́mbà rẹ̀ wọ́n á tó ṣe déédéé nọ́mbà rẹ̀ olùwájú títí olólùfẹ́ àgbè twenty years after kò rí tẹ́ inú jẹ́jẹ́ wà kò rí iṣẹ́ ló tún wá ń kọ́ ọlẹ̀ tó fẹ́ padà bẹ̀ àwọn ní ìdíjì tó tún lẹ́yìn graduate ń jáde ilé ilé ayé ti kó bọ̀rọ̀ graduate tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní graduate yẹn nítumọ̀ èyí ta phd nísìn wọ́n ti advertisement pé àwọn wá driver tí wọ́n mọ̀ wá driver Dangote àwọn oníkéjì náà ọ̀rẹ́ ní láyé ìgbé ayé ọmọ wa rẹ̀ kí ló ń gbà ẹgbẹ́ta jẹ́ fọ́à. kàlàǹfààní ìwọ fẹ́ kó ti tètè mọ wa rẹ̀ kò sí sẹ́sẹ̀ ní ẹ̀mí kò dìdì ó ní sẹ́ wọ́n fi kan lọ ọ̀n sámọ́ torí ẹ̀ níta àwọn ọ̀sá mi dá ju wa lọ pọ̀ tẹ́lá ọ̀sá àwọn ètò tí ti sẹ́sẹ̀ kẹ́kẹ́ ẹ̀rí wọ́n lè kanna dáná fún ọba rẹ̀ Allahu Akbar. Ṣé ẹ bá sì rí ìkẹ́rẹ́ o lè o lè ní àwọn méjì. Ṣé pé ìyàwó wa o lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn tó fi ká múra? Èyí kẹ́lẹ́ ní ìsìn bá wà rí. Ṣú Ṣáínà ẹnì kan tó délẹ̀ Yorùbá yìí. Òsì tọ́ka ẹni tí ìrèké kọ́ ní ti ọmọlá ní ti ń tà ìrèké. Ṣé rí tó ti mọ́ àwọn ajá ìṣòro alọ́jà òun lánàá wá wá àti ìlú ẹ̀sìn èdè ta kárọ̀tì ń bọ̀ ti kánò ló ti wá lórí ta kárọ̀tì ń torí ẹ̀ àwùjọ yìí sì jọbi àná ojoojúmọ́ mọ́ máa ṣe ẹ̀ kò sí ní ojoojúmọ́ tó túmọ̀ sí pé. àwọn ọmọ mi nílé ayé pé nǹkan péńté ṣe ìwádìí ọjà alájà àmọ́ tó bá kan bá lò wọ́n èlò ẹni péńté láyé àbúrò ẹ̀kọ́ bàbàrà ni láyé ayé. làwùjọ kalẹ̀ ayé fún ọwọ́ tó bá ti rí ó ti rí tí ó fi dáná oúnjẹ lónìí alhamdulilayi. tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé táwọn náà káyé sakọ́ káyé ìtajẹ́kọ́ ní gbèsè ayé wa ẹjọba ayé ọlẹ́nu sẹ́kàn ìjọ kan lórí tí ó ṣe yẹ̀yẹ́ ma. àwọn ará lórí ọmọ aláṣẹ wà lẹ́nu tí ń fi ìjọ kan ìwọ́n ní ìmà pẹ̀lú ọjà àbùtù lápẹ́rin ni pẹ̀lú bíkì wọn là má ebi ọtí wí lánàá wà ní sọ àwọn tí ń dá yẹ̀yẹ́ rẹ lẹ̀ wá ní wa wọ́n sọ wá mi sọ. tẹ̀lé ìtumọ̀ sí pé ká mójútó ọ̀rọ̀ ara wa. bákan náà àwùjọ wa ó ń jẹ́ sábàbí tí kíkọ́ ọlẹ́ tó fi ń wáyé lágbọn àwọn fíìmù fíìmù fíìmù tó wáyé. ẹ ràn mí ní orí ìtàgé ètò ń ṣe jáde ní fíìmù. ìdílé lọ́pọ̀lọpọ̀ kò ní tòkò tó. àwọn ẹni tí ń kọ́ wọn lọ́pọ̀ ni wọ́n ti sayé àwọn fíìmù yẹn. ìjọ ń gbọ́ nínú fíìmù yẹn làwọn náà fẹ́ máa apply nínú ìgbésí ayé wọn. ọgbọ́n jẹ́ òbí ìdálẹ́yìn àwọn oníbìrì táwọn ilé wọn lò wọn máa lọ háyà ni ilé ilé wọn máa lò wọn lọ kó àwọn sábẹ wọn làwọn máa jẹun eléyìí tó ṣe pé wọn bá wọn fún fúláwà lómi èsì ń gbálẹ̀ èsì ń lọlẹ̀ èsì ń dáná èsì ń tọ́jú àwọn ọmọ àti ayé kan àwọn eléyìí ṣe wọn ò fẹ́ real life real life fake life ẹwà yorùbá yìí táwọn ti ń tà wọn. tó báyìí wọn kó gbóhùn táwọn obìnrin lórí ìwé ọ̀pọ̀ sanlẹ̀ làǹbáwa. bí ọmọ náà ṣe pé kótópé ọ̀pọ̀lọpọ̀ àwọn channels nílẹ̀ làǹbáwa ó ti máa polówó àwọn fíìm lóríṣiríṣi. ike ń tẹ́ ọ̀pọ̀ sáyẹ́ǹsì nínú Ramadan náà ni o àwọn fíìmù táwọn gbé wá fún yín ni twenty four seven òbí wọn lè sọ ní pé bàbá oníyàwó púpọ̀ wọ́n ti máa kọ́ àwọn obìnrin pé ìyàwó púpọ̀ ìdínà púpọ̀ táwọn obìnrin yóò fi máa yarí kọ́kọ́ fáwọn nígbà kọ́kẹ́ ni rìsọ́ọ̀tù ti ti mọ̀ ní jáde. òbí wọ́n lè sọ pé bàbá ọlọ́mọbìnrin púpọ̀ láti fi yé àwọn èèyàn tó tẹ bá ti fi máa bìnrin máa kórìíra wọn torí pé wọn ní bá ti pọ̀ wàhálà ni. wọ́n bẹ lórí ẹ̀ báyìí lẹ́kọ̀ọ́ ní ní dọ́kítà ẹ̀ nínú Ramadan wọ́n bẹ lórí ẹ̀jọ́ mọ̀ wà wọ́n ti mú lórí ìdírísì. àbẹ́jáde tí mú dàmí obìnrin ní wọn padà sílé ọkọ rẹ̀ ọkùnrin ní wọn padà kọ ìyàwó rẹ̀ ni. àwọn ẹgbẹ́ wò náà láwùjọ wa tóun náà kéré nínú aburú tó lè yìí kéré sí i. Ìgbà wọn ni Yorùbá náà máa ń ṣe fíìmù pélé olórogún, ogun ni. Ó wá máa fi hàn gbogbo fìtínà àti gbogbo àwọn àdánwò tí kì í ṣẹlẹ̀ nílé olóbìnrin púpọ̀ ni wọ́n jọ pé ń ṣẹlẹ̀. Torí kí ọmọ yóò sì lọ ní ọkọ, ó ti lè gba àdìmọ́wọ́ láti sìn nígbà òun nígbà kó òun lọ́kọ tó ti níyàwó ṣáájú, òun sì nígbà tó bá tó lọ́kọ́ kọ́ fẹ́ kọ́ yóò ẹ̀rí pé fíìmù ló bí ideology pọ̀pọ̀lọpọ̀ lọ́mọ tó ṣe pé ìyàwó rẹ̀ níyàwó kẹta lọ́dọ̀ bàbá rẹ̀ òsì rí kí irú dẹ́rùdẹ́rù kan tẹ̀lẹ̀ nílé nígbà kárí wọ́n ti wá kó gbójú ọ lórí látara fíìmù torí ó máa ń ṣe sábàbí kò tí ì mà obìnrin tọkọ òun fẹ́ yìí àwọn ọ̀dọ́ rẹ̀ ni àbáwọn ọmọ jà wọ́n lòun ò sí mọ́tò bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ léra rẹ̀ kó lè ọkọ̀ nínú àwọn nǹkan tí máa fa kíkọlẹ̀ àwọn ọkùnrin gbà mí. ọkùnrin lè máa kórìíra ìyàwó ẹni tí sì ń kórìíra ẹni bá ta lọ fún kọ̀ọ̀rán. ẹni tọkùnrin máa ma sọ pé òun kàn ní kó ń kórìíra ìyàwó ni kọ́lá kì í wò kó wọn máa padà lé kò sì ní ju ìyàwó kan lọ kó láti àjò. wọ́n máa sọ àwọn àná ni wọ́n máa sọ àwọn nínú sábàbí tí kíkọ́ rẹ̀ tó ti máa wáyé ọlọ́ni tọkùnrin kó yàwó púpọ̀ jọ ọmọ lè ṣe dọ́gba láàrin wa àbíkọ́ máa fi wà rádaràdá sáwọn obìnrin yìí àbíkọ́ máa lè náwó ní wọn lórí àbíkọ́ ti ẹ̀jẹ̀ pé àǹkà iná lọ́kọ̀ yìí ó ti kó obìnrin jọ kí wọ́n fẹ́ máa ṣe lọ́dọ̀ rẹ̀ wọ́n á lájẹ̀kùn. so oní àjọyé àwọn problem kan wà but in fact àwọn sọ́kọ̀ sọ pé dábàá ní oṣù mẹ́fà ọ̀rẹ́ oṣù mẹ́fà lọ́jọ́ oṣù mẹ́jọ bá ń gbé àbá yí padà ìyàwó wa ní kọ́ ọ̀lẹ̀ ọ̀wá lò ní kọ́ ọ̀lẹ̀ àgbègbè wa lọ support nítorí kọ́ ọ̀gbà yín ti ẹ̀jẹ̀ ọ̀gbà yín ti ẹ̀jẹ̀ wọ́n ò bímọ ọmọ òsì lára rẹ kí ló fẹ́ jókòó dé eléyìí Islam ò lòdì sí bákan náà ìgbà míì ndí máa bá kíkọ́ ọ̀lẹ̀ ọwọ́ obìnrin ló ti máa ń wá olóòlù ń kó ìrọ̀kọ́ wọ́n kọjá pé wọ́n ṣàtọkọ lọ́dọ̀ rẹ̀ tọkọ bá sọ̀rọ̀ fifty meters ní ìjọ láàrin títọ́kọ ti tó kọ àti títọ́ ti tó kọ ẹ̀mí nù. Inú ìmọ̀ ni káyọ̀ ẹ̀fẹ́ ló ní nù fifty meters bẹ́ẹ̀ lọ sí tẹ̀lé ọmọ yá ìdíjà fi wọn sọ káwọn pé fifty ti ra wọn òun ẹnu yóò ṣe bá bàbà nídìí. Ìkórìíra ti dé nìyí àti kẹ́mi àṣàdúrà sẹ́mi tó gbogbo ilé tí wọ́n ń dùn náà àbùkátà àdúrà ilé tí ń ka náà àbùkátà àdúrà àwọn ṣe àfihàn wà nínú àwọn èèyàn àtàǹjànú àwọn olórí ikú wà sẹ́gun òní pẹ́kílẹ̀ ní ó tẹ̀wò àwọn ẹni tó àwọn nínú àkídà àgbà pé wọ́n lè tà sí ó sì mú yín àmọ́ lè mú yín àbúgbà lóhùn ìyọ̀ǹda Allah wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah. torí ẹ àmì ìrìn àti ìyàwó rẹ ń dámánà bàbá tí wàá dúkú láàrin àwọn ọ̀rẹ́ pé náà nọ̀nà àtàkẹ́ àná obìnrin làtàkẹ́. ohun tó bá tàbí àánú kóbá ohun tí ń kóbá ọ̀n tàlẹ́ ara rẹ rú inú rẹ máa dùn. ìyá náà bàbá ti jókòó níbi ká ọkùnrin làjà lìí ọkùnrin làjàdí ọmọ ìtọ́jú obìnrin ó fi ọ̀pá lórí ọgbà sọ̀rọ̀ bá àwọn màmá màmá tó ń sọ fún un àwọn tí wọn mú orí gbádùn ilé ọkọ àwọn wa kanjú rẹ mánú àwọn ọmọ wọnà láti ba tiẹ̀ jẹ́ tiẹ̀ jẹ́ ni pẹ̀lú ìlú túmọ̀ sí i pé àmì sọlọ bá àwọn ìṣẹ̀lẹ̀ wọn ni ìdáhàní mu àdàkọmọ ìhàwá ìdìbò ìtìmá tẹkínà kúlẹ̀ lè nà àmàdé ẹ máa gbìyànjú láti gbọ́ bùkátà yín ní bọ̀m̀tẹ́lẹ̀ gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ bá ṣèdè máa fún wọn máa ń ṣe lára rẹ̀ ilé rẹ̀ ń da ilé rẹ̀ ń dùn àwọn ti tàwé ròyìn ọ̀wọ́ àbúrò yìí torí ẹ obìnrin náà ní pọ́ńpọ́ ní rọ́ńbọ́ ìgbà míì ó lè jẹ́ gómìnira àgbáni èébí ma wọ́n ti tẹ́ ní ìjọba tó twenty years ọkọ̀ ti tẹ́ ìyàwó mi ìyàwó mi jọ́ sẹ́wọ̀n òfúsù alákọ̀ọ́kọ́ jẹ ó ti lóyún. láàrin ìgbà tó ń sọ sóṣù kẹsàn-án ó ti dán lọ́nu. ó ti tẹ́lẹ̀ àwọn náà bímọ àmọ́ ìyàwó eléyìí kò lóyún kò bímọ. tó bá ti rìn jẹ́ pé ìwà ni bá tún dá sẹ́nu kọ́kọ́ tó lè gbé sòrò kí o bá wọn sọ pé kò bímọ àmọ́ bí àlàáfíà ṣùgbọ́n tó ẹnu rẹ̀ mú bí gbá lẹ́nu yóò máa bú ọkọ tó máa bú ya rẹ̀ tó máa bú bàbá rẹ̀ tó máa wò kò bí màmá yóò yà ló nílé yóò lé o bákan náà òbí máa wá lò tún dá èémú tó ẹ̀tọ́ ọkọ àti bí àwọn èèyàn jẹ́ onídàkúdájú òní púpọ̀ láǹdé lẹ́ndínlẹ́ lọ́sítì lẹ́ndínlẹ́ lọ́sílẹ̀ ọdúnlẹ́sìn lọ́síbà ọdúnlẹ́sìn ọbẹ̀ dàbí àgbàdá kí lọ́kùnrin ti yọ padà kọ́ ọ́ lẹ̀ náà nìyí yorùbá ní títí bá bàjẹ́ oní ìní dà wọ́n padà di ẹni dáadáa padà sílé bàbá rẹ̀. tọ́ ìgbà míì ó lè jẹ́ pé obìnrin ti dàgbà ọkọ ní ìgbà tó obìnrin sì wà ń kókó ní máa gbádùn rẹ̀ nìkan ló ń fẹ́ obìnrin ti dẹni tó náà mú káta kọ́ńtọ́jú òun ó lọ́ọ́ ráyè pẹ́ẹ́pẹ́ẹ́ wọ́n padà kọ obìnrin lẹ́nu ìgbà míì àwọn obìnrin ní máa lera àwọn ọjọ́ ọkọ yọjọ iṣẹ́ kò sí dáadáa sí màdàbí ọkọ ó ti yàn wọn tójú irú àwọn ẹyẹn wọn máa lera àwọn ilé ọkọ ni ọlọ́pàá nìkan lọ wá sọ àdúgbò ọkọ ni kò fẹ́ sí dọ́pọ̀ pẹ̀lú ìyá kan sí dọ́pọ̀ pẹ̀lú bàbá kan ọmọdé yàtọ̀ bàbá kan ló bí ọkọ kan tí wọ́n kan tọ́wọ́ abẹ́lé kan kò síta ní ìjùbá olè rí lẹ́gbẹ̀ẹ́ o bàbá ti ní ti bàbá mi jẹ́ ìyá mi ti jẹ́ ẹni tó máa ń fẹ́ ọkọ tí ò bá mọ bí ó ṣe ṣe láàrin àwọn òbí ọkọ wàláhì kò sí lọ́kọ kò sí lọ́kọ rárá rárá ọ̀pọ̀lọpọ̀ alọ́ skul yóò tó pẹ́ náà ń kọ́ ń bẹ̀ òyìnbó lásán lọ́sọ̀ nǹkan mẹ́ ẹni tí ọ̀lọ́ kù bá ń tó ìbò lọ́jà òfin ọ̀dọ́ máa sọ broken bottle English. Bọ̀dúnlọ́ ó lè lọ ọmọ gbọ́dọ̀ kí ẹ sùn. Sẹ́ni gbogbo fọ́múlà fọ́múlà dán fún àwọn ọmọ. Ó ti di ilé ìwé lóòótọ́ èsì ilé ẹ̀kọ́. Àmọ́ àwọn fọ́múlà dán kọ yín ẹ máa fi fọ́gbọ́n. Wọ́n ti fọ́múlà yìí tó bá tó bá tó bá tó bá tó bá tó ọ̀jẹ̀ báyìí. Wọ́n ti fọ́gbọ́n tó bá wù wà báyìí tó wù wà báyìí tó bá tún wù báyìí báyìí yóò wù báyìí báyìí. Ọ̀yẹ̀dẹ̀ náà ti kọ́ pé oníṣẹ́lẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ bàbá yín ìdí ìṣẹ̀lẹ̀ màmá yín. Jẹ́nẹ́rálì àwọn oníṣẹ́ wà lé ọkọ̀ ọ̀gbọ́n yín. Ṣé ọ̀bá máa kò dì mú lónìí? Ìwọ náà sọ fẹ́ rí àwọn ọmọ rẹ̀. Àbí àwọn èèyàn ọkọ rẹ̀ ti fẹ́ bàbà ìwọ náà lára ọ̀fẹ́ rí àwọn ọmọ rẹ̀ afẹ́mọ́mọ ọwọ́ dọlọ́mọ ṣùgbọ́n àní fẹ́yàwó tó bímọ fún. báwo ni wọ́n ti máa ń búwa ni ibi tí wọ́n ti lọ lọ́mọ ọmọ ọ̀bẹ ọ bẹ́ẹ̀ ni wọ́n náà ti ní fẹ́yàwó ọmọ rẹ̀. ṣùgbọ́n ìwọ ọlọ́mọ ìwà dáadáa ọlọ́mọ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọ ti tẹ́tẹ́ wúrú táwọn náà fi rí kókò síbi táwọn fẹ́ ní ó ń ṣe fún ọ yóò ṣe ọ ó ń ṣe fún ọ yóò ṣe ọ èyí bí wọn ṣe ń gbọ́ èyí bí wọn ṣe ń gbọ́ wọn sí nítorí pé ìwọ wá ní láti wá gbóbi èyí ti fẹ́ wá láti wá gbóbi máa lọ wá ṣe sòrò àwọn bàbá náà mú ní wọn padà gbá tiẹ̀ lọ́kọ rẹ tí wọn máa ṣe wọn tí ó ti torí wọn máa yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ àwọn obìnrin wa kọ́mẹ́sì jẹ́ ẹni tí ọmọ sanra rẹ̀ dànù. lábẹ́ òfin ìṣẹ̀lẹ̀ yà á kọ́ obìnrin sílẹ̀ nǹkan kan ní ìlú tó lọ́wọ́ ti sàlàyé rẹ̀ nínú Al-Qur'an nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ayẹ̀ kọ́lù lọ́wọ́ ti sọ súrà òdìdí kalẹ̀ oúnjẹ súrà tó kọ́lá súrà ti kọ́ obìnrin sílẹ̀. lẹ́yìn àwọn àhàdí ìtàn mẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wá àwọn àdìsí wá ní òfẹsẹ̀ rinlẹ̀ àwọn àdìsí wá tó kúnlẹ́gẹ́ nípa kíkọ̀ sílẹ̀ lórí àdìsí kan sọ̀rọ̀ ń sọ pé máa sallallahu shay'an abghadu ilayhi min as-salat àbí abghadu al-halali ila Allah as-salat àdìsí òfẹsẹ̀ rinlẹ̀ ìjọba ọ̀sán kankan tó wá kó ìlànà kíkọ̀ obìnrin sílẹ̀ àbí ìdájọ́ jẹ́tọ̀ tó ló wá sí kórìíra ní kíkọ obìnrin sílẹ̀ ọ̀fẹ́sẹ̀rin lẹ̀. ṣùgbọ́n wọ́n ní mẹ́ta wa nígbà náà wọ́n Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti gbà kan kọ́ Hafsa ọmọ ọmọ wọ́n ti gbà kan kọ́ rí ṣùgbọ́n náà fi tún dá padà. ẹ̀gbà wọn ilé ìjẹsẹ̀rin lẹ̀. bákan náà àdìsí fún wa ike ọmọ ọ̀rọ̀bí ọmọ àbáyé ó wá lásìkò tí ìyàwó ń sìn kan sùn ànábì sì sọ fún pé yóò fẹ́ẹ́ mọ̀ràn jẹ́ àhà pátá ìjọba dá padà ó túmọ̀ sí pé ní ọmọ ọkọ ìyàwó rẹ̀ tán eléyìí túmọ̀ sí wípé kíkọ́ rẹ̀ wà bẹ́ẹ̀ náà ẹ máa gbọ́dọ̀ máa mùsùlùmí kò lórí gbọ́gbó fi ṣẹ̀rí àmì ìgbéké ọkọ̀ obìnrin sílẹ̀ ó tilẹ̀ jẹ́ fáwọn olùmọ̀ nípa jẹ̀bíyà ọ̀rọ̀ oríṣi méjì wà àwọn tó pọ̀ jù wọ́n ní tọ́tọ́ ni àwọn tó pọ̀ jù wọ́n ní nǹkan tọ́tọ́ ni àwọn nǹkan nínú wọn àwọn sọ pé rárá ẹni ọ̀sùn fi pàdé ẹ̀sìn ọ̀rùn igi ìwà ni ìwà ni àti tó bá ń gbé sábà bí ìlọ́wọ́ àtẹlẹ̀ tó fi lè jẹ́pọ̀ àwọn tó ní ẹ̀tọ́ ni àwọn tó ẹ̀tọ́ ni àti tó bá ń gbé sábà bí lọ́wọ́ tó lè mú un mọ̀ ìwà ni àbí ìwà ni àwọn ọkùnrin ọlọ́dọ̀ làwàdàlà àwọn obìnrin sọ pé ìwà ni èyí tàbí ọ̀fẹ́ pàdánù ilé ọkọ òbí tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́tẹ̀wọ̀n jù pé ìtọ́tọ́nù ìtọ́tọ́nù ṣùgbọ́n ọ̀sọ̀lù lábẹ́ òde torí à bó ti ṣe díẹ̀ tán ìdájọ́ oríṣi márùn-ún ló lè tẹ̀lẹ̀ sí i ìgbàgbé máa jẹ́ ọ̀ràn yàn kíkẹ́ bá kọ obìnrin sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó búra ipò ọ̀sùn ní súnmáyàwó ma ó búra pẹ̀lú orúkọ ọlọ́ pọ̀ ní súnmáyàwó ma ó sì mẹ́rin ó sì mẹ́rin ìgbà tó lè pé tí ó tún mẹ́rin rẹ̀ ọ̀ràn yàn ní ká tún wọn ká lórí rẹ̀ sọ ara rẹ̀ á máa búra ìwà lọ́ọ̀rì ohun tó ní súnmọ́ ọmọ oṣù mẹ́rin bá tó tó súnmọ́ oṣù mẹ́rin ti pé àtù ń ta. bákan náà ìgbà míì ikọ obìnrin sílẹ̀ ó tún máa ń jẹ́ ọ̀nà yẹn nígbà tí ẹ máa ń fojoojúmọ́ tẹ̀sí ń jà ìtìnà lónìí láti ṣe ohun oṣù lọ́la àwọn ti pé ọ̀jọ̀gbọ́n tàbídé nínú mọ̀lẹ́bí ọkọ ọ̀jọ̀gbọ́n mi dìde nínú mọ̀lẹ́bí ìyàwó àwọn méjèèjì wá ní kíkọ́ àmọ̀tún yín ká mi ọ̀ràn yẹn ni kò tún yín ká. bákan náà ìtumọ̀ ní ọ̀ràn yẹn nígbà míì wípé kí wọ́n tú kí wọ́n tú obìnrin sílẹ̀ kí wọ́n kọ́ lẹ̀ nítorí láti tọkọ bá ti lọ rẹ́rẹ́ tọ́kù tó pẹ́ àbúrò rẹ̀ mọ́ àyìnlọ́wọ́ ni àbó ti kú àdàgbọ́ sọ̀lẹ̀ ọkọ rẹ̀. ẹlẹ́gbẹ̀jì ọjọ́ ìfọ̀ lè jẹ́ mọ̀lẹ́dúrógún ilẹ̀ yìí ẹni ṣe é pé àpè ọmọ síbi tó ṣe àpè ọmọ síbi tó ṣe bíi tọ́jọ́ pé ìyàwó yìí kì í mójútó ọ̀kọ̀ọ̀kọ̀ ìtọ́jú ọ̀nà lórí rẹ̀ ǹjẹ́ mójútó ìwọ ọ̀wọ́ ilé ìtọ́jú ọ̀nà lórí rẹ̀ abẹ́yàwó lé ọ̀làkọ́tàkọ̀ ọ̀làkọ́lá kì í ti sọ̀rọ̀ orí àwòránfẹ́ òsínà tó kòmí tí ń bọ̀ ló ọ̀tọ̀ láti òfin sọ̀rọ̀ àdúrà kò fi lẹ̀ kékeré náà ó ti lè gbọ́ ọmọdé àánú náà ìhàìkọ́ mi ń da wá mi ẹ má di àwọn obìnrin tó jẹ́ kébèrè mú níyàwó obìnrin tó jẹ́ kébèrè ẹ má di mú níyàwó ó ti gbé ìyàwó rẹ̀ kìí dẹ́sìn kìí ṣe Islam kọ́ọ́lẹ̀ àbùkù ọ̀nà ti di pípọ̀ kọ́ọ́lẹ̀ lẹ́gbọ́n yẹn obìnrin tí èsì sọ́lá àti bẹ̀rẹ̀ tí èsì sọ́lá ti gbá ẹgbẹ́ tó rọ màmá náà dé àbíjọ́ ká tẹ̀síwájú rọ màmá náà bá ní ọ̀nà àmọ́ ọkùnrin tó bá ti mọ̀ pé àwọn ènìyàn ṣe sọ̀dá àpè lọ sí ìdí kọ́kọ́ lẹ̀. pé ìyàwó yìí ó ti kú sí i ń para mọ́ Islam ní kọ́kọ́ lẹ̀. lọ́gbọ̀n náà tó bá gbé ìyàwó rẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ kọ́ lẹ̀ gbígbé náà wọ̀ ó ní kàkọ́ lẹ̀ kọ́ lẹ̀ tó àlà. ìgbà yìí kíkọ́ obìnrin sílẹ̀ ó máa jẹ́ nǹkan tọ́tọ́ tí ìyàwó bá rí ìwà tí àwọn ọmọ ọgbọ́n náà ìbágbépọ̀ yín kò wúlò lórí ìdílé kò lè pa ọlẹ̀ ìgbà ní àkórìíra rẹ̀ tí ọba ti sábà ní kankan kódà inú jẹ́ àwọn kò sí sábà ní kíni ọjọ́ kọ́lẹ̀jì ìgbà ní ọjọ́ ìwọ̀ olóòtú kápọ̀ obìnrin sílẹ̀ nígbà tí ń sẹ̀ ń pọ̀sù tó tẹ̀ ń pọ̀sù ó ti parí ń pọ̀sù àmọ́ ti bá lò lẹ́yìn tá a bá lò tán làwọn sọ fún àkọọ́lẹ̀ ìsìlámù ọ̀faramọ́ ibi tíṣe yóò àti faramọ́ pé a lè kọ obìnrin sílẹ̀ islam kò wá ìsinmi fún ẹ̀kọ́ obìnrin islam ń tẹ́ pé tẹ́lẹ̀ máa ń jọ ń gbé pọ̀ kẹjọ máa ń gbé pọ̀ lọ́nà tó ṣe pé ẹjọ́ máa ń sojú ṣètò yẹ kẹ́sì àmọ́ tó bá ti di pé ìgbé òní wọ̀ ẹgbọ́ padà sí sábà ti kú ẹnìkan ọ̀pọ̀ra wọn lẹ̀ ọ̀yẹ́ ìjọba sọ̀rọ̀ ọ́ lóbìnrin lọ́wọ́ ó lọ mẹ́ sáàtẹ̀ ọ̀kẹ́ ọlọ́hu ẹ̀sẹ̀ àjìmá dáhùn àdúgbò àtúbà ọlọ́run ọ̀pá àlùkù lọ́rọ̀ ètò dandan ní kájọ máa ń bẹ lórí ìdílà kájọ máa ń bẹ lórí wàhálà ọjọ́ pé wọn ló kókó padà ń pa ọkọ yìí wọn sọ pé ìwọ lọ fàyàwó ẹ lápò ọmọ wa ọlẹ kíkà ló tó sinmi wọn jẹ dábàá di fún ẹnikẹ́ni nínú àwọn ètò fún àwọn ọgbọ́n eléyìí tó dókun jẹ ń dánú títí kíkọ obìnrin sílẹ̀ lẹ́tọ̀ọ́ wọn bẹ ní pé ìyàwó tá a fẹ́ ó lè jẹ àgbà ọkùnrin sì ń fẹ́ láti bímọ láti máa pé ká wá láti gbọ́ ọmọ láti nǹkan tí sẹ́rí àpè wa lọ síbi rẹ̀ ni. ó ń bẹ nínú àfojúsùn ńlá láti torí rẹ̀ fẹ́yàwó ìyàwó báwa fẹ́ kò lè bímọ àjẹpípa fẹ́ lómi àjẹpípa fẹ́ lómi. ìgbà mi ó lè jẹ́ pé ọkọ ó náà ní ọkọ rẹ̀ bẹ ó ti olóògùn sí láti ọjọ́ pẹ́pẹ́ kò sí àyípadà kí ni obìnrin kì í gbé ní sí àjẹpọ̀ mi lọ lọ́kọ̀ mi tí ọba lóògùn tó bá ṣiṣẹ́ ilé ọkùnrin máa tẹ́ kó tó sùn ìwọ ni fẹ́ àwọn mi àti kí ni ìjọ máa lọ ẹ má báyìí rẹ̀ jẹ́. ìgbà míì ó ṣe é ṣe pé jẹ́ pé ọ̀kan nínú àwọn ọkọ àtìyàwó àrùn kan bẹ lára wọn eléyìí tó pé lè rà àrùn tí òní jẹ́ pọ́n ní súnmọ́ra wọn òní jẹ́ pọ́n òní jẹ́ pọ́n tó ń pẹ̀lú ìfẹ́. àkílẹ̀ gbòòrò nínú bí ọkọ̀ ọ̀kọ̀ lẹ̀ lọ́nà tó ṣe pé òfin ní jẹ́gẹ́ nìkan ta àrùn kí èsì tiẹ̀ fún ajẹ́pàpà ní bẹ́ẹ̀ ìgbà míì ó lè jẹ́ pé ọkọ nínú ọgbà tí ń dáńtẹ̀ ti ṣẹlẹ̀ àwò ó lè jẹ́ pé kò lówó tó lè máa ná lé ìyàwó lórí ìyàwó sì lè ṣe sùúrù pẹ̀lú pé kò sówó pàápàá jùlọ kò ní sẹ́ńtẹ́ńtẹ́ tọkọ ọba ti lè pèsè owó fún ṣé kó wá dúró sí kó máa jìyà lọ ni ó kọ́ lẹ̀ bí àwọn ọlọ́fẹ́ lọ́mìí ó tó ń ṣe gbọ́dọ̀ pé ọkọ kò ṣe sọ́mà kò ṣe bá gbé fún wà burúkú mi ẹ̀ kúkú kọ́ sórí rẹ nígbà tó lọ tọrọ ìyàwó ìyàwó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀ lẹ́yìn burúkú wọ́n gbìyànjú gbìyànjú láti ṣàtúnṣe láàrin fọ́ọ̀mù ṣe dáadáa sí ṣùgbọ́n ọkọ kò yí padà eléyìí kò sí nǹkan tó burú wọn kọra wọn lẹ̀ kí àwọn olè bá wọ́n nà lọ. bákan náà ó ṣeé ṣe kọjá ike ọkọ yìí ó pọ̀ lẹ́yìn níbi àti sojúṣe rẹ̀ lórí ìyàwó. obìnrin yóò sì fẹ́ kọ̀rọ̀ sí ọ̀sọ́kọ̀ lẹ́nu ọkọ̀ òsì lè gbọ́ bùkátà rẹ̀ ọkọ̀ òsì lè gbọ́ bùkátà rẹ̀ ẹ̀ ń tuta ní yọ̀nà ìṣẹ̀rí ìyàwó dáàbì ẹnu ọ̀kọ́lẹ̀ ẹnu iṣẹ́ náà ó ní ọkọ̀ mi ó bá wí nípa ẹ̀sìn àti nípa àwà ṣùgbọ́n kò lè gbọ́ bùkátà kí ni ìmọ̀ jù báyìí lọ àná ó ti máa lọ lọ́rìn. Eléyìí tí máa ṣe pé wọ́n kọ́ra wọn àǹfààní bẹ́ẹ̀ ìgbà míì ó lè jẹ́ pé ọkàn èkíní kejì wọn ríra wọn sá tọkọ bá dé ríra wọn sá òbí tàbí ṣùgbọ́n àná ò ríra wọn sá wọn lọkọ míì wọn náà kọ́ ọlẹ́kọ̀ọ́ máa lọ. òbí tàbí ṣùgbọ́n àwọn agbóhùn tó wà ní bá obìnrin sílẹ̀ ìnira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o pàápàá jùlọ lórí obìnrin tó ti tọ́ba lọ kọ́ ọ́lẹ̀ báwo ló ti fẹ́ máa tẹ̀lé. bákan náà ó ló ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lórí ọkùnrin náà ó bímọ kò bímọ gbogbo gbàdébìrì máa ń mú tó bá mú tó ọmọ lọ bá ọ̀ọ́lẹ̀ mi. sẹ́nu pé onáòkè ń ti ara rẹ̀ àti fẹ́yàwó pọ̀rọ́ọ̀mù àti pọ̀ọ́lẹ̀ ó lè rọrùn jù bẹ́ẹ̀ lọ tó bẹ́ẹ̀ ló do afẹ́ yìí kò ní rọrùn. bákan náà nínú àforúkọ tó wà nípa obìnrin sílẹ̀ ìnira lè bá wọn ma ìnira lè bá wọn ma nítorí pé nígbà tí ọba ti kọ obìnrin sílẹ̀ ẹlòmíràn tó fi àwọn ọmọlẹ̀ bóbìnrin báwo lóbìnrin tó tẹ́ máa tọ́jú ara rẹ̀ tọ́jú àwọn ọmọ ìgbà míì obìnrin tí àwọn ọmọ lọ lé ọkọ bí ìjọni ọkọ tí lóun lè kó ní ìyàpọ̀ òun tó kó bí ara lọ́kọ́ ọmọkọ́ náà àwọn ọmọ máa ń padà jẹ ẹni tó ṣe pé wọn ò rí wájú lọ ọ̀rẹ́ yìí padà sí. àwọn ọmọ dàbí ẹni tó ṣe pé wọ́n fi ayùn làwọn sí méjì. ó ronú pa bàbá bàbá ní ìdí àlìmọ́ ó ronú pa àyà ìyá ti wọ wàhálà ó ti wọ́n gà ó. òtáwọn bá kọ́ ọmọ sí ọgbọ̀yọ̀gbọ́. òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n à ń kọ́ obìnrin sílẹ̀ máa ń fi aburú fáwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó pọ̀ sílẹ̀ tọmọtọmọ àwọn ọmọ wọn padà tọmọdé under bridge irú àwọn ọmọ ní máa padà di jàkúdà irú àwọn ọmọ ní máa padà di wàhálà sílùú lọ́rùn irú wọn ni wọn ti jẹ́ káwọn èèyàn orílẹ̀ gbé tí wọn jẹ́ kọ́ ọ̀rọ̀ nàgbà nítorí pé wọn ò róbì kan tọ́tọ́ wọn ọ̀rẹ́ nìkan tánú wọn àwọn padà yàyàkuyà má lù lọ́wọ́ torí ẹ̀ táwọn alẹ́ni tó lè kọ obìnrin sílẹ̀ o ẹnì kan tó lè kọ obìnrin sílẹ̀ náà lọ́kọ nítorí pé ńlọ́fẹ́ yà o ètò bàbá rẹ ìdìtẹ̀ màmá rẹ tí bàbá rẹ̀ ọgbà bá dùn ọ̀nà ọ̀nà rẹ̀ bàbá bá o tí bàbá lọ fẹ́ yàwó ebi ọ̀lọ́ fẹ́ yàwó rẹ̀ bàbá ẹ̀ wọ́n bí ọ ní wọ́n lè bọ́ ọ̀yàwó. ìdẹ́gbẹ́dẹ́ fẹ́ yàwó dẹ́ máa ṣe dírámà tí bàbá yàwó àbáwọn abá kan wọ́n mú yàwó báyìí wọ́n àkọ́kọ́ mú fún bàbá ọkọ wọ́n àti bàbá ẹ̀rọ àfọmọ fún ọmọ àyíkiri ń jẹ́ báyìí adúgbò tó ń ṣe bẹ́ẹ̀ níbí báyìí. dábàá ń ṣe bẹ́ẹ̀ òjò nìyẹn o òjò nìyẹn tàbí wọn fẹ́ yàrá ìbọn mọ ẹsẹ lọ́wọ́ fi ọmọ ìyàwó ọmọ fún bàbá rẹ̀ ìdáàmì ìdáàmì fún yàn ẹwà ní bàbá gbà wọn bá wà fún ọmọ rẹ̀ àà èyí tó èyí tó lè fún mi tẹlẹ ìtumọ̀ sí wípé ìwọ kẹkẹ ló fẹ́yàwó ìwọ ló lágbára láti kọ̀yàwó àwọn òbí rẹ̀ wọ́n lè bọ́ kọ́ kankan nínú ìwà rẹ̀ wọ́n lè bọ́ kórìíra nǹkan nínú ìṣesí ìyàwó rẹ̀ wọ́n sì lè fi ìbànújẹ́ wọn àti ẹ̀hónú wọn nà lórí báwọn ò ṣe tẹ́ ìwà tíyàwó rẹ̀ ń hù àmọ́ tó ń bọ́ fáwọn ọmọ ọkọ̀ ò lè bọ́ ọkọ̀ wọ́n lè ràn ọ́ lọ láti fẹ́ yàwó àmọ́ ò lè bọ́ ọkọ̀ yàwó ìwà nìkan ló lè kọ̀ yàwó rẹ̀ torí ẹ̀ ìwà lọ́wọ́ gbìyànjú láti jọ́jà sí pé òní kọ̀ yàwó rẹ̀ ń pọ̀ púpọ̀ o kò ní kọ́ ìyàwó rẹ̀ ńkọ̀ púpọ̀ nítorí pé ọba kọ́ níkọ̀ púpọ̀ ọ̀dájú pé wọ́n ló kábàámà èyí sábò sísẹ́ nìkan kéèyàn lọ gbé wọ́n ti torí pé obìnrin ni kò lè mú ọ kí làwọn òbí rẹ̀ fẹ́ẹ́ ṣe fún ọ ọwọ́ àwọn ọjọ́ dáhùn ó kú bó ti gbàdàbọ́ lọ́wọ́ rẹ̀ tó bá fẹ́ tàbí ọ̀la tó ti tó láti mọ̀ ọwọ́ àwọn ìní mọ̀gbọ́lọ́mọ́ wọ́n sábò sísè ni bámi gbẹ̀sán bámi fi àjẹ́ ẹni tó fi tó ṣe mílábòsì wọ́n wá ìbòsí ibi tó fẹ́ sábà wọ́n rò pé torí tọkùnrin ni ọ́ olùmọ̀sí lọ́jìnà ipò yẹn jà tó ọ́ dọ́wọ́ wa ìgbà mi wọ́n ti wọ́n kọ́ lẹ̀ bí adájọ́ sábà ní pé omi ẹ̀rín sáà ló náà pàpà o lè náwó lé àwọn rẹ̀ lórí adájọ́ máa ń ti torí rẹ̀ pọ̀ obìnrin fún yàrá ní yorùbá náà kù ọ̀pọ̀lọpọ̀ fẹ́yàwó ni wọ́n ṣáájú ìyàwó jíjẹ àti mímu ìyàwó ìyàwó náà máa wà o àtọ̀ sí àwọn owó ọ̀pọ̀ ọ̀nà mélòó lọ́wọ́ àfún ìyàwó ga ní sanwó lítà gbé púpọ̀ nínú wa ìyàwó ga nínú ọmọ lọ sí sùn ọmọ lọ sílé gbé wọn á gbé à ilé ń bọ ìyàwó ń bọ wọn ló tún máa dáhùn ìwọ bá o ìwọ bá o wọn tó ti gbé àwọn ọmọ ìtọ́jú rẹ̀ ìyàwó gbé àmàlà kalẹ̀ ọ̀sọ̀ pé láǹfún ni wọ́n yẹ láǹfún. ok àmàlà ọ̀nẹ́gbẹ́ ọdún òun ni wọ́n rà ní. amúnibú ni. adúgbò bá àwọn ọkùnrin máa ń tọ́jú ìyàwó wọn lẹ̀. tí ẹ bá máa ń ṣe à.

torí pé lóòótọ́ ọ̀daràn àjùwà àwọn kan ò lè fi ká ara rẹ̀ ràn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sábàbí wa lànà sọ pé náà nínú mẹjọbọ́ọ́mí ìwà ọ̀rọ̀ ọ̀sẹ̀ nínú ẹsẹ̀ sáfún àǹká gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sáfún kìnnì. àbùrọ̀mọ́ bá adẹ́tẹ̀gbé àbùrọ̀mọ́ bá kájú ṣẹlẹ̀ àtàkùnkùn sí nípa. bọ́tẹ̀ náà a pé ọ̀kan náà bá islam ní ká sí wọn ká islam ní ká sí wọn ká ẹlẹ́sìn àmì jàrá olùfọ́ọ̀tù àti pé àwọn abẹ́ ń bẹ náà méjèèjì islam ní ká sí wọn ká ó ní islam ní ká sí wọn ká torí ìwọ ló ní àti kọ̀yàwó ṣùgbọ́n àwọn obìnrin jẹ ìṣẹ̀rí àti gbà pé ká dájọ́ ṣẹ̀rí à yín ká. Nígbà wo ni máa ń ìyàwó rẹ̀? àwọn máa gbọ́ táyé máa dín lórí kí wọ́n fà ẹni tó kọ́ ìyàwó táyé tẹ̀lé kí wọ́n fà tó kọ́ ìyàwó yìí ẹ̀ lẹ́tọ̀ọ̀rọ̀ sẹ̀rí àníkà táyé rẹ̀ tọ̀ ẹ̀ lẹ́tọ̀ọ̀ láti bí mẹ́rin ẹ̀ bá jẹ́ pé ìlò bí obìnrin ẹ̀ bá jẹ́ ìlò bí ọmọkùnrin ẹ̀ lẹ́tọ̀ọ̀ láti bí lórí. lóde wọ́n nítorí pé àǹtírí ní máa ń bẹ láàrin ọkọ àtìyàwó ìdí tí àtìrí sì máa ń dàbírí olùkọ́ wà láàrin èèyàn méjì tó bá ti ń di gbani kẹta àṣírí ti kúrò ní àṣírí. bákan náà obìnrin yìí àsìkò tí wọ́n ń fẹ́ ẹni àfihàn mi lọ́wọ́ rẹ̀ o ò ní fi tọ́ka jókòó rí tí ọba jẹ́ pé nǹkan kan bá kọlu yẹn àbí yẹn kọlu nǹkan kan wọ́n á jẹ́ pé àṣírí ìyàwó rẹ̀ lọ́mọ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ lọ́mọ sọ láì dá báwọn èèyàn nígbà tí wọ́n sì jẹ́ ìyàwó rẹ̀ ọ̀n sọ yìí rẹ̀ tí lẹ́yìn tí wọ́n bá wá fẹ́ mọ́ tó gbajúkọ́ ọmọ ìyá rẹ̀ ní mílíọ̀nù Islam tó yẹ kó o sì máa pẹ̀gàn rẹ̀ tọmọ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá torí pé ọ̀sọ̀ àwọn nǹkan tó ṣe sí ọ tí ò dá tó ti dórí rẹ̀ kọ́ sọ́yẹ́ kó ọmọ bàjẹ́ lẹ́yìn ìgbà òsì ẹ̀kọ́ ọ̀bàjẹ́ lẹ́yìn tó kọ́ lẹ̀ tọ́rọ máa yá rẹ ni nínú ẹ̀sìn Islam tó yẹ kó máa pẹ̀lú rẹ̀. Bákanáà, wọ́n ní tí ẹ máa ní kéèyàn máa sọ kí ló dé tó fi kọ̀ ìyàwó rẹ̀ tó lè kàtà ní. Kò lè kàtà nítorí pé ìjẹ́bìnrin máa ń ṣe sọ́kùnrin tí ìbá sọkùnrin bí nǹkan kọ lu o. Tí ó fi padà sọ fún nǹkan obìnrin àtọ́lábẹ́ńtì ìwé pa sẹ́wọ̀n kọ́kọ́rọ́ ọmọ gbèsè èyí tí mò ń kìlọ̀ ọmọ gbogbo gbà. báwo ni má ṣe ọlọ́gbọ́dọ̀ ṣe ìjọba ẹ̀ ọlọ́gbọ́dọ̀ fún ìjọba ẹ̀ ọlọ́gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ ńlá ẹ̀rín mà ọlọ́gbọ́dọ̀ ṣé kò fẹ́ náà yọ ọmọ ṣe fẹ́. tó ń dín bẹ́ẹ̀ náà ní àti àwọ̀ rẹ̀ kò bùkátà láti sọ fún un. wọ́n ní ìjọba ti lè mú ọkùnrin tó fi sọ pé kíkọ́ ọlẹ́ náà lò wọ́n kọ obìnrin. ẹ̀ẹ́kùn olóńgbé dáa ló ti kọ́ ó ti kọ́ torí kí nǹkan ti ń bẹ lẹ́yìn kíkọ obìnrin sílẹ̀ kìí ṣe wàsá ọbẹ̀ nínú àwọn ọkùnrin tó ṣe pé ìyàwó rẹ̀ ń tó ti dọ́dún mẹ́ta ọ̀fẹ́ lówó ìtọ́jú títí ń tọ́jú ara rẹ̀ òfin ṣẹlẹ̀ àníyàn gbà ìwọ náà ní láti ọkọ̀ ti fẹ́yàwó ìyàwó ọ̀jọ́ lówó agolo láìsí parí tọ́dún mẹ́ta ìwọ náà ti ń jẹun ọmọ bí àwọn ti gbóúnjẹ wa sírò owó ìgbóúnjẹ mẹ́ta ọ̀sán yóò sọ ọmọ ìyàwó sọ ẹ akíálì òjò akíálì kan bì sọ owó sọsọ títí ń bẹ lọ́rùn ẹ ọmọdé nínú wa ẹni tó ti fi láti gbọ́ tó ti fẹ́ ìyàwó fọ́dún mẹ́ta kọjá àfi ìyàwó tètè mi lọ́rùn rẹ̀ ó sì máa kọ́ lẹ̀ kó sọdá àfikà ni bákan náà ṣẹlẹ̀ àsọ fún wa ó ní tí o bá kọ obìnrin báyẹn ọmọ ìyàwó hàn yìí. على الموجه قدره قدره وعلى المقتل قدره جاع بالمعروف ìyàwó jẹ kọ́lẹ̀ ẹ̀fún wa ló ló gbà má bínú sẹ́yìn ti rẹ̀ ọkọ̀ obìnrin lọ́mú tó bá lọ́ tó bá dé tó bá pọ́nú lé òkú kan fa ọ̀la ọ̀la yìí. àbẹ́ ìgbọ́rọ̀ ìka wọ́n ní gbogbo ló ló gbà onídìí kẹwàá ká constitution Amẹ́ríkà kàtó àlejò kí ló ń ti ṣe tó ti di aláwọ̀ tó wa aláwọ̀ sọ kíkẹ́ ọba àpọ̀ obìnrin sílẹ̀ ẹ̀fọn mímú bàbá bínú ìtọ́ ara yẹn àmọ́ nínú wà dáadáa tó ọba ronú gbogbo eléyìí tó ọkọ̀ rẹ̀ bá ṣé mo ní ọmọ ọ̀gbẹ́ ti mú jáde wọ́n wá ìjẹba ka àwọn òfin ṣẹ̀rí àyè dáadáa ó rí i pé ṣẹ̀rí àgbàgbẹ́ ni obìnrin sílẹ̀ àmọ́ gbogbo ọ̀nà tí àti ní torí tó bá ronú gbogbo eléyìí tí wọ́n lóyún tó fẹ́ kó obìnrin náà obìnrin náà bá wọ̀. bákan náà yóò sọ kápọ̀ obìnrin sílẹ̀ sọ ṣùgbọ́n tí ẹ̀ bá ronú ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó rí kó jòjì lọ. báwo la lè kọ́ lẹ̀ ẹni bá kọ́ mọ́ mi ìyàwó ẹni tí kì í fún wa lórí rẹ̀ o ti wọlé kò ní sí wọlé tọ́lá ti so ìdè fún wa lórí obìnrin kan báyìí níbo ni wọ́n á ní wọ́n pè àgọ́ àgọ́ márùn-ún rọ̀lẹ́ àgọ́ mẹ́ta lù lọ́ba lọ kọ́ lẹ̀ sórí kọ́lẹ̀ àbí orí kọ́lẹ̀ orí kọ́lẹ̀ torí kò ti di ìyàwó rẹ̀ ó ti di ìyàwó rẹ̀ ó ti di ìyàwó rẹ̀ ó ti wọlé kò tí ì wọlé kò lè kọ́lẹ̀ àmì wọn gbé ìdí jẹ sókè ṣe ìdí ìdí tí ọ̀la lábí àná tó bá lọ ọ̀pọ̀ orí nǹkan pàtó nítorí pé kíkọ obìnrin sílẹ̀ nǹkan kan ni tí máa ń lapa lára ẹni tá a ní ìdí lórí ẹ̀ wọn ò ní ìdí tó lálàáfíà lórí ẹ̀ tá lọ bẹ́ẹ̀ kọ́ ni ó lè rí bọ́ọ̀lẹ̀ wọ́n kàn máa lọ sí ẹni kọ́ kíni ilẹ̀ yóò tún ṣiṣẹ́ sí ọ ní kékeré kọ́ta nílẹ̀ torí kò sí yìgì tó lálàáfíà láàrin. bí gómìnà ọmọ dé pẹ̀lú ẹ wọn àti ọlọ́ọ̀ ìgbókò lẹ́ńdé sọ ìyè dáàdi ni mo fọwọ́ sí tí mo fọwọ́ sí ìyè náà pẹ̀lú ẹnu ṣẹ̀ríà rárá ẹgbẹ́ ìjọba tó ń gbèjì náà ni àwọn dáàdi náà láti ń ṣe dánilẹ́kọ̀ọ́ fún oníjókòó bẹ́ẹ̀ wọn ọ̀dọ̀ ọ̀dánilẹ́kọ̀ọ́ wọ́n sì gbé ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ wọ́n gbé sí pé ẹ máa gbọ́ onípàtí ní ẹ ó yọ mí lẹ́nu. ó ti wá délẹ̀ báyìí ọkọ̀ọ́ ti máa mú lọ láì ṣe wúrẹ́. èèyàn tẹ́lá ti lọ́kọ ó ní gbólóǹjẹ gbọ́dọ̀ lò. bákan náà ìyàwó tó ti pé ẹ pàdé ni léde pé kí lórí tí kájọ máa gbé olóòórùn náà rí nǹkan tó bá jì bẹ́ẹ̀. lẹ́bàájọ́ ń gbé séyàwó ni ìséyàwó alẹ́ alẹ́ ń gbé pẹ̀lú alẹ́ eléyìí nǹkan ní sẹ̀rí à ń sọ pé o lè kọ́ ọkọ̀ ní kí ló ń kọ́ lẹ́nu ẹ̀ láti máa gbàgbé ẹ̀. báwo ni ọkùnrin ti ṣe sọ fún nǹkan obìnrin sílẹ̀ ọlọ́rọ̀ ni o ọ̀rọ̀ nǹkan mi lè dípò ọ̀rọ̀ pé ká kọ́ ọ lẹ̀ àbí káfọwọ́ káfíṣọ́. ẹni tí ọkọ̀ ọ̀lẹ̀ yìí sẹni tí kìí sọ̀rọ̀ ẹni tó fi fọwọ́ tó fi ṣàpèjúwe tó ń kodì nílẹ̀ kìí sẹni tí kìí sọ̀rọ̀ yìí sì sẹni tí ọ̀mọ̀wé kọ. wọ́n ní ọ̀nà mẹ́ta yìí ni wọ́n lè fi kọ obìnrin sílẹ̀ tó bá yẹ pé yẹn dà ní aláṣà kó ti kọ obìnrin lẹ̀ ọ̀sọ́ kọ̀ọ̀kọ́ òsìkọ́ náà ṣe àpèjúwe yóò máa lọ táwọn ọmọ bá ń fẹ́ ṣèjì àwọn àwọn àmọ́ ìfọwọ́ ṣe kí tó o bá tún padà wá bí ọ̀ padà ṣe àwọn tí wọ́n ti fi ọ̀sẹ̀ kan tó máa wà máa ó lọ́ wọ́n kọ́ ọ́ so eléyìí tó o bá dà níyàn lásán. ọkọ rẹ̀ lẹ̀ olóyè ẹlẹ́dàá láàánú púpọ̀ lórí wa. àìmọye àìmọye tíyàwó ti ṣe lójú ọ̀ tó ti kọ́ náà ní ẹ̀rẹ̀ wàláyé. ẹ̀mọ́gbà tó ti sọ jáde kò sì kọ́ ò fọwọ́ sàpèjúwe ìyàwó rẹ̀ náà. máa ń a máa ń ṣe àmójúkúrò fún wa lórí nǹkan púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀ ọkùnrin máa. torí ìṣẹ̀lẹ̀ àkókò tó bá ń mọ láníyàn kò sí kọ̀ kò sí kọ̀ tó tọba sọ tó ti gbọ́lọ̀ fún ọkọ ọlẹ̀ ọkọ wọn ṣàpèjúwe àìkò ti kọ́ ọlẹ̀ o. Ṣé ìwọ lọ fún ìyàwó rẹ̀ tó lọ fa inú orí rẹ̀? Fáwọn orí báwo? láì jẹ́ pé iná ń dà láàmú lórí gbogbo ògùn láti ti lò ọ̀ká pẹ́ wọ́n á ní kó parun orí bò lórí torí ẹ̀ṣẹ̀ náà sọ pé kódà kóbìnrin kó tí inú ilẹ̀ kó lọlẹ̀ kó lọlẹ̀ kó ní lọ́kọ́ ájá sí àwọn ọkùnrin ìṣirẹ́ ní tẹ̀sí ni. báwo wá ní tó bá fa irun orí sí gbogbo ẹ̀ ń dá wọ́n ní fa irun orí ẹ̀ ń nígbà tó gbà lérò pẹ̀lú rẹ̀ ní kọ́kọ́ òun kọ́ lẹ̀ àní kọ́kọ́ lẹ̀ bébí ní tó sáfọ̀ ní kí fún àkórí ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kọ̀kọ́ lẹ̀ fáwọn orí ti di kíkọ̀ lẹ̀ orí ti di kéde làwọn yẹn máa ń kó fún ọba fẹ́yàwó ma kí ni àwọn májèmú tó fi kọ obìnrin sílẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni tí. ọbẹ̀ kọ̀ sílẹ̀. ìwọ fẹ́ kọ obìnrin sílẹ̀ ọgbọ́dọ̀ jọkọ̀. òun náà lẹni tí yìí ń pẹ́ láàrin rẹ̀ àti obìnrin tó fẹ́ kọ lẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ sọkọ ìyàwó rẹ̀ yóò àbúrò rẹ̀ àbúrò rẹ̀ sọkọ ìyàwó rẹ̀ sọ fún àwọn ẹ̀gbọ́n àtàbúrò ọkọ àwọn ọkọ náà ọkọ ọkọ ẹ̀ ọ̀kan lọ́wọ́ ní. tó ìwọ tó ní ìlórí obìnrin ló lè kọ́lẹ̀. ẹlẹ́kejì ẹni tí ọkọ obìnrin náà gbọ́dọ̀ jẹ́ kó ti bàlágà ọmọ pẹ́ẹ́lí ni wọ́n tẹ́ yàwó fún kí ni wọ́n máa ti jẹ́ yàwó kan ògbólé kò bá kọ́lẹ̀. ìwà òun ló wà wọn lọ́la láti kínkìnkín wọn lè ti fẹ́ yàwó fọmọ wọn tó wọn máa tó di bàlágà ọgbọdọ sọ pé ó fẹ́ kọyàwó ẹlẹgbẹdà

ṣẹ̀rí àsọ pé àgbà wọlé nítorí pé kọ̀tẹ́ ń tọ́pẹ̀ kọ́ máa mú kó. bákan náà ẹni tó kọ́ obìnrin ọgbọ́dọ̀ jẹ́ pé ó gba lérò láti kọ́ òun fúnra ara rẹ̀ ó ti kan ara rẹ̀ gbá lérò ẹnì kan jẹ́ ń bá ẹnì kan mú túláàsì kò sì ti dé ẹnì kan mú túláàsì kò fà ti ṣe dé ọmọ àmà ni orí àwọn ọmọ yẹn sọ̀rọ̀ àkọ́kọ́ náà ni. bákan náà ọgbà lérò láti kọ́ tó máa ń bínú kọ́ mọ ìbínú òpé kíkí kọ́ lé ọmọ ẹsẹ̀. táwọn kọ́ ìyàwó rí tẹ́lẹ̀ náà sí ọmọ bínú. wọ́n fẹ́ àwọn fi dánú bínú ni ó ti sókè níta ni àmọ́ tí wọ́n bá di débi wípé làákàyè ò jẹ́ làákàyè mọ́. kọ́ ló lè kó òkúra wà ní níbi tí wọ́n fi dé ọ̀rọ̀ ọmọ ó ti fẹ́ ọjọ́ àdáfọ́ ma ẹ̀yìn tí mo ti ní ìtọ́jọ́ ẹ̀gbọ́dọ̀ tọ́jọ́ mi máa ẹ̀gbọ́n ọ̀tá mi nípa ọwọ́ rẹ̀ rìn ó lè wà má lọ́mọ gbà. eléyìí tó bá kọ obìnrin bá ń kọkọ torí pé anábì sọlọ bá àdìsọlọ sọ pé ọ̀dà akọ ẹni tẹ̀bọ̀lá ẹni tí mo ń bí débi pé láta ògbé láta ìmọ̀ tó bá kọ obìnrin kò ní jẹ́ kíkọ lẹ̀ àmọ́ pé àwọn onígbà tó ń kọ́ lẹ́ inú ní bí òǹkọ̀ tẹ́ ń tọ́ ebi ló ń gbé ọtí náà ṣe tẹ́lẹ̀ náà ni nígbà tí inú rẹ̀ bá rọ̀ ó bá bàbà mọ̀. bákan náà pọnú pọnú tó á gbé ṣe dìndìnrìn dàda dídín tó bá lọ pọ obìnrin tó ń pọnú ọ̀yàtọ̀ sẹ́ńtì ò ní lákàì kò tí ì rọ́bìnrin kọ́ ọ. ẹni tí ń sáré tó bá ń tí ń tó bá kú ọlọ́pàá ọkàn náà ni àmẹ́ríkà fẹ́yàwó láti kò jẹ́ sáré àárẹ̀ yẹn ó ti jẹ́ ti ọlọ́jọ́ àárẹ̀ yẹn ló bá kú tó yẹ ní àti nígbàgbọ́ tó máa wù tẹ́lẹ̀ náà tọ́ba ló kọ́ orí kọ́ ó fẹ́ fẹ́ kọ́ kí ọbẹ̀ ta tiẹ̀ jẹ́ ni tọ́ obìnrin náà ń bọ̀ ń kọ́ onígbọ́dọ̀ jẹ́yàwó agbọ́dọ̀ jẹ́yàwó nítorí pé tí ọba jẹ́ àròsọ ọkọ obìnrin olóbìnrin láti gbọ́dọ̀ máa pàtó ẹni tí a gbọ́ pa gbọ́dọ̀ máa pàtó nítorí àwọn méjì wọn ní ti pọ̀yàwó rẹ ewé mọ́kò mẹ́rin mẹ́rin tí ọ̀sẹ̀ ewé wọn náà ní sí ọwọ́ ẹ̀ dúró wọn ní gbọ́ fífọ́ọ̀nù tó ń ti sáré lọ́ọ̀bẹ̀ ọgbọ́n ti dínú àwọn kàtọ́ máa pé onímọ̀tá máa gbé fóònù ìwé sáré sí fóònù ọwọ́ sáré sí lónìí lọ́nà tí ọ̀dá ọkọ̀ wa ni bọ́ọ̀n jẹ́ ń gbọ́ mi wọ̀n ń kọ̀ ọ̀lẹ̀ kéjì dání kọ́kọ́ pa òbéèrè pété alágbájá ni àbí èsì alágbájá báyìí ó ti mọ̀ pé òun máa sáré sí fóònù àbẹ́ èso ń gbọ́ mi ọmọ káìjà ọ̀sẹ̀ ìlànà tó eléyìí túmọ̀ sí pé ẹ máa sọ́ra sí o adúpẹ́ fún ọ̀la fóònù mi ti ń ní nọ́mbà tí ó fi hàn ọ́ ta ni ń pè ọ́ inú mo ti sọ̀rọ̀ pé ṣé ṣé ń fi ọ̀gbọ́n ẹni tẹ́lẹ̀ bá lọ́rọ̀ ìgbà tí ẹni tẹ́lẹ̀ ló lè jẹ́ ọ̀sẹ̀ ọmọ fún ọ̀rẹ́ ti tinú bíbá ojú rẹ̀ mọ́ fọ̀ ẹni tẹ́lẹ̀ ló lè jẹ́ ẹni tó ọ̀sẹ̀ pọ̀ lójú fún ẹ bọ̀ tábà bẹ́ẹ̀ pọ̀ obìnrin àwọn gbóná ti ń tọ́ka sí ọ̀bẹ náà gbóná tó tó bá ti wí kíkọ́ lẹ̀ náà ọ̀bẹ náà gbóná tó ṣe pé kò túmọ̀ sí tààrà àwọn tó bá sàlẹ̀ tó bá sàlẹ̀ òkú náà ni òkú tó bá lò náà ló lè ṣẹlẹ̀ àwọn tó bá ṣe tó túmọ̀ sí tààrà ni tó bá ti wí jàgbé òjì òun kọ́ lẹ̀ ọ̀pẹ̀ mọ́ òfin ìlànà àti báàlì. wọ́n ní kò bùkátà tẹ̀sán pa ní pa orí wọn ní sọ láfọ̀ ọkùnrin. yọ̀ọ́ ọkùnrin wọn ti sọ pé hamil hamila ọkùnrin lóyún obìnrin wọn sọ fún pé hamil nítorí pé ọkùnrin ti tẹ̀lé kẹlẹ́kẹlẹ́ náà ẹ̀sìnkò ríyà ìgbòkògbò lọ wà nípa ọkùnrin òní ọ̀sùn. jíjẹ aago yẹn sáré nǹkan tó ṣẹlẹ̀ tí ò sí tẹ́lẹ̀. torí ìlànà ọ̀sẹ̀ gbogbo ọjà ń ti o si tele tori ilana ose gbogbo tọ́ tó bá sọ báyẹn lóde lárúbá kò túmọ̀ sí nǹkan mi. tọ́tọ́ bá sọ fún mi pé mo ti sọ okùn mo ti mo ti sọ okùn rẹ ti ń bẹ lọ́rùn rẹ sílẹ̀ okùn ti ń bẹ lọ́rùn rẹ mo ti jọ ẹ̀ yẹn pé ọwọ́ mi lókun yẹn wà pẹ̀lú mo ti wá jùlẹ̀ kí ló ń gbà lérò ẹ̀ ti gbọ́dọ̀ parọ́ nítorí tí wọ́n parọ́ fún wa ayé lọ́mọ ọjọ́ tó gbọ́ gbàlérò ni pé yóò ti ṣe máa hùwà nígbà míì wọ́n máa já mímọ́ fún mẹ́tẹ́ bẹ́ẹ̀ mà òní sọ fún bẹ́ẹ̀ mà ẹ̀ fọ́jọ́ra ń tọ́ba parọ́ yóò ṣe fún ìyàwó rẹ ní ìdájọ́ òní jẹ́ ìyàwó rẹ má lábẹ́ á fi ilẹ̀ kọ́mọdé ìyàwó rẹ títí lágbàgbà àbálọ́dọ̀ àwọ̀ láti jọ̀ kéṣe ìyàwó rẹ ọ̀ dáràn nígbàgbọ́ nàìjíríà àwa táà mọ́ nínú rẹ tó lè parọ́ fún ọ̀yá ilé bàbá ẹ̀ ní ọ̀gá lérò. ọ̀sẹ̀ púpọ̀ lọ lé bàbá rẹ̀ lánàá ọ̀sẹ̀ púpọ̀ lọ lé bàbá rẹ̀ níjẹta lórí pépé ṣúgà jẹun ni wọ́n lọ fún un wọ́n á rò pé ní ọ̀dọ̀ lọ́gbà bù sọ́lẹ̀. Àtẹlẹ máa bá ìrìnàjò sámọ́tẹ̀ sámọ́tẹ̀ àti tẹ̀gẹ́sẹ̀ màláìkà wọ́n á sọ pé fóònù tó mú obìnrin yìí dá ṣúgà sọ́bẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọdún mẹ́wàá wọn kò náà dáadáa ní ọgbà ní bàbá rẹ lọ kí lọ́ọ́ gbà lérò pẹ̀lú kọ́lọ́ ní bàbá rẹ ọ̀hún lọ́ kọ́ lẹ̀ kí lọ́ọ́ gbà lérò tó bá parọ́ fún wa wọ́n sọ pé wọ́n sẹ́kù níyàwó rẹ̀ ní ìdájọ́ kì í ṣe ìyàwó rẹ̀ má lábẹ́ òfin owó ẹlẹ́dàá wa yóò mọ̀ ọ́ lé lórí ní ọgbọ̀n ìgbàlùkè yá má kí adúrò ọdún yóò fi tó pẹ̀lú rẹ̀ lórúkọ jìnnà. Orí ẹ̀ka kí n sára wọn. Tó bá lo gbólóhùn lédè Yorùbá wa, gbólóhùn tó sọ́ka sí pípọ̀ ọkọ obìnrin sílẹ̀ pọ́ńbélé ọkọ̀ ọ̀lẹ̀. Àbí kò sí lálà ọ̀fẹ́ má. Ọ̀jọ̀kọ̀ rẹ̀ má. Tọ́ eléyìí kò sọ́gbà kàtọ́ fẹ́ dá sáwọn gbólóyìn ọ̀fẹ́ má àwọn ni lẹ́ni tí wọ́n máa dáná fún ọ ọ̀fẹ́ má lẹ́ni tí wọ́n máa dáná fún ọ nígbà wọn ni yorùbá ètí bá ní o ọ̀fẹ́ sọ́gbà kọ́kọ́ nìyẹn táwọn bá tẹ̀kọ́ tó bá ní gbólóyìn tó lè ní ìtumọ̀ míì fún àti pọ̀ọ́lẹ̀ tó wọ́n padà rí kọ́ pàdánù rẹ̀ ọ̀dájọ́ ọ̀kan àwọn ìpínlẹ̀ nígbàjọ́ wọ́n tó sọ fún ọ̀dọ́ dámọ́ ọ̀wà láti jẹ́ àwọn ìsọ̀kọ rẹ̀ bọ̀. tọ́ ìpínlẹ̀ bá yọ wa ajẹ́ ike abùkátà láti wò ó obìnrin ọgbọ́dọ̀ tẹ̀ wá káwá tètè páwa náà tán ó ní kó àníyàn kan níta fẹ́ sọ fún mi pé akọ̀ọ́lẹ̀ lọ nítorí pé tá a bá ṣe báwọn ó túmọ̀ sí bá àṣàrò ìjìnlẹ̀ wá nǹkan mi tó fi máa báyàwó rẹ wí yàtọ̀ sí pọ̀nkọ́lẹ̀ ó lè jẹ́ ẹni tó ṣe é pé wáyà kó bínú ó sì fi hàn án wípé nǹkan tó ṣe yun fún nǹkan tó ṣe ó ti di ọ̀sẹ̀ kan ó ti di oúnjẹ rẹ̀ mọ́ ó jẹ ọmọ mi wọ́n dàbọ̀ ọ̀rọ̀ alẹ́ o gbọ́n bọ́ọ̀lù ọmọ ti fi para rẹ̀ ọmọ lọ wọ́n jẹjẹ ń bò ní ó tún máa náwó plus but ìbáwí ní pẹ́ńpẹ́ fófin kéṣe kékeré wà láàyè ìdààmú tó bá gbèsè ayé rẹ̀ kéṣe kékeré orí tó ọlọ́ọ̀ jẹun wá wá rí fún odidi ọjọ́ mẹ́wàá o kò sígbà tó ní dáná ó tún máa bẹ̀rọ ó sọ dákùnkàn jẹ òun ṣe dáàmà ó pí ọ ìfọkànmá ná gbólóhùn mẹ́ta péré tó lù amọ kọ ná nàkúnà ìgbà wọn mẹ́ta fi pé mẹ́ta jẹ ríyìn ọkọ pàápàá jùlọ tó yẹ bá ti mẹ́ta lákòókò bí ṣe ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta ìmọ̀ ìyá àdúgbò alákọ̀ọ́kọ́ lọ. torí pé wọn lọ sí ṣe sùúrù fóbìnrin ìfóbìnrin ọdún mẹ́wàá ọ̀ sọ rí níjọ́ kan bọ̀ ọ̀kọ́ rí tó bá ti lè ṣe ìsọpọ̀ ọlọ́run lẹ́yìn ọdún mẹ́wàá ìyàlẹ́nu yóò jẹ́ fún ọ pé kò tọ́jú kan tẹ́lẹ̀ kejì ti wá. Adébẹ́lẹ̀ kẹta ọ̀sọ̀rọ̀ àti. Èyí túmọ̀ sí i pé káwọn fọ́sùrù fọ́sù kọ́lá káì. Káfíńtẹ̀ pọ̀lọ́dọ̀ àwọn bàbá màmá wa. Èyí ti gbogbo níyàn wá níyàn máa ń rí. Gbogbo ẹni tí ń fẹ́yàwó, fi ń fẹ́yàwó tó ń pe ìgbádùn ní gbogbo ìgbádùn à ojúṣe ní gbogbo ojúṣe ìtẹ́rígbà ní gbogbo ìtẹ́rígbà tó o bá ti lè ṣe àwọn ọ̀sán ìgbàgbé ẹ̀ ṣẹ̀rí àsọ fún wa ó ní wọ́n sọ obìnrin ní kíkọ́ ọ̀nà ìdìbò dà tí ẹ bá wò dáadáa rí i pé etí ṣẹ̀rí àtọ́ka sí ni pé kọ̀kẹ́kẹ́ ń obìnrin kọ̀kẹ́kẹ́ ń ó ní mọ̀kọ́ obìnrin lẹ̀ ní kíkọ́ ti bí dàá kí ni kíkọ́ ti bí dàá tí wọ́n bá ń kọ́ obìnrin nígbà tí ń pè ń kọ́ sùn àbí tẹ́lẹ̀ ẹ̀bí máa ń jáde lára rẹ̀ ìkọ́ ti bí dàá ó sì gbọ́dọ̀ kọ́ obìnrin lẹ́yìn tó parí nǹkan sùn tó ti fi mára tó ti wẹ̀ tí wọ́n ti wá bá alájọṣepọ̀ lẹ́yìn tó wá bá alájọṣepọ̀ wá lọ́kọ̀ọ́ islam ti ní ìbíjà ó ti gbọ́dọ̀ kọ́ nígbà tó wọ́n bá kọ̀ kọ́ máa ń tẹ̀ nǹkan oṣù ọ̀pá yìí nǹkan oṣù tó ṣe mọ́ra kọ́ gbàlù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tó fẹ́ kọ́ olóńgbòlù méjì rẹ̀ sẹ́nà àti mẹ́ta ṣẹlẹ̀ ní gbogbo ìbíjà kí lọ́ra jẹ́kù ẹ̀yìn tó jẹ́kù ọ̀hán gan ẹ̀wọ̀n ní ìsìn obìnrin yóò mọ̀ ẹ̀sẹ̀ nǹkan oṣù náà ní tọ́ tí ò sí dàgbà. Sẹ́ńtẹ́ tí ọba fẹ́ sọ fún mi, kí ló ń bí ọ kó lè mọ̀ kíṣẹ́ ló ọ̀fẹ́ kọ̀ọ̀kọ́. Ọmọ ti lè rè pé sọ òsì nǹkan oṣù ni àbó òsì nǹkan oṣù. Ọlọ́run àjọ ọlọ́run gbà tó gbọ̀. Olóòjì jọ ọlọ́run torí pé ọmọ sí lágbọ́nbẹ́ bò ní ti wá tó mọ́ torí pé láti jọ́ bínú tó ń bí ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì ọ̀dọ́dọ̀ rẹ̀. Ọ̀hún àgbẹ̀dẹ̀ àrùn wáṣẹ̀ àti ọ̀sẹ̀ nǹkan oṣù ni. Ọlọ́run máa ń wọ ọ Ah, ẹlẹ́kejì ṣẹ̀rí àní tẹ́lọ̀ bó ṣe é ṣe tẹ́lẹ̀ tó torí nǹkan oṣù rẹ̀ tó jọ rẹ̀ lọ ló fi fẹ́ sì bínú pọ̀ ẹgbẹ́ yìí wọn ike ọ̀dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ ní ṣe nǹkan oṣù kò kúkú pọ̀ kọ́ fẹ́lò mi tó wọ́n ní ṣe nǹkan oṣù àbí. ní ìsìn ìgbà yìí ṣẹ̀rí àwọn òkú bọ́yá tó ní nǹkan oṣù ṣe ń ṣe ló sì sọ tó bá ti wá sí ìmọ̀ràn ó ti wà ní gbogbo ó ti wà ní ìmọ̀ràn olè súnmọ́ tẹ̀lé ẹni wọn ò tún gbọdọ̀ kọ́ lẹ́yìn tó ti balẹ̀ lẹ́yìn tó ti ṣe mara ìgbà wo lọ́wọ́ sùn tẹ̀lé ọ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ obìnrin ẹ̀tọ́ mi àmọ́ ó rí pé agbábí tó ti lè ṣe ọ̀há tó ti lè tọ́ bá ti lọ kọ́ lásìkò tí ń ṣe nǹkan oṣù ti kọ́ ọ̀ ó ti sẹ́wọ́n ti sẹ́lẹ̀ torípa nàbì sallallahu alaihi wasallam nígbà tí ọmọ sọ bá nàbì nípa pọ́mọ ọ̀yàwó rẹ̀ nígbà tí ń sìn kọ́ọ̀sì ànábì ni mọ́rù bóòlù fẹ́ẹ́ lè rọ̀jà ọ̀là ti kọ́dà padà wọ́n ní àlàámù bẹ̀rẹ̀ àmọ̀lù bẹ̀rẹ̀ ẹ̀rùjá tẹ̀sílẹ̀ àlùwòkọ́ ìgbàdànà ti pàṣẹ tó pálá ti kọ́dà padà ẹ̀yìn lórí pé ń tí ọba ń sẹ kí ni tó máa sọ fún kọ́dà padà eléyìí tó ṣe é pé ẹ dákun ẹjọ́ táwọn ṣe ọmọnìyàn ṣe láti máa rántí dáadáa eléyìí tó ti wà láàrin wa pẹ̀lú àwọn ìyàwó wa dáadáa eléyìí tó ti wà láàrin wa pẹ̀lú àwọn òbí ìyàwó wa dáadáa tó ti wà láàrin àwọn mọ̀lẹ́bí wa àti mọ̀lẹ́bí àwọn ìyàwó wa ẹ mẹ́jọ táwa jẹ́ ẹni tó ṣe wípé àwọn aláǹfọ̀ ara wa wọlé àdùn dáadáa lọ àwọn aláǹfọ̀ ara wa bàjẹ́ nígbà tí ọba ti sọ pé ọ̀pọ̀ ìyàwó rẹ̀ mà wà nígbà èèyàn tó dájà lẹ̀ láàrin wọn wà nígbà èèyàn tó ń jẹrẹ nítorí tiẹ̀ tí wọ́n padà jọ̀dá tó ẹjẹ́ bá ronú ẹjẹ́ padà jáde káfí máa sọ́ra sí káfí máa sọ́wọ́ nínú àwọn ìtàkùn ìrànwọ́ lọ́wọ́ tí ó mú kíkí kọ obìnrin sílẹ̀ kó tẹ́kù láwùjọ wa oníyàn ní kí àwọn olùmọ̀ àti àwọn alátúnṣe láwùjọ wọ́n múra sí ìlanilọ́yẹ̀ elétò ní agbára nípa wọ́n dé táwọn èèyàn máa irú àwọn aburú àyíká eléyìí ti ń bẹ fún pápá obìnrin sílẹ̀ nítorí pé ẹni tó bá máa burú àtàyíká tó wà nù nǹkan bí gbogbo wọn bá dènà sí i ẹni tó pọ̀ nínú wọn jìnnà sí. lọ́sẹ̀ náà káṣíkẹ́ mi ti ní àwọn ọ̀dọ́ wa lọ́yẹ̀ dákọ́dábó nípa ìpìlẹ̀ ilé ìtẹ́ ìdámọ́nàmá ilé ìwádìí lórí nígbà tí a bá ti dolómìnira àbá a bá ti di ìyàwó lọ́jọ́ ọkọ. lọ́sẹ̀ náà ọ̀dọ̀ wa àwọn olùmọ̀ kọjá tó gbogbo gbà táwọn ọmọ fi ẹ̀kọ́ yí àwọn ọmọ wa àwọn ìjọba wa nípa kí ni ojúṣe tọkọ lórí ìyàwó kí ni ojúṣe ìyàwó lórí ọkọ ilé ìjọ òun kọjá kí wọ́n ti ní ìpalẹ̀mọ́ tó péye nípa àti lọ gbé pẹ̀lú ọkọ nípa àti gbé pẹ̀lú ìyàwó ilé ìjọ òní máa bí pọnú kọ́rọ́ tí ó fi di pé ìtúká ṣẹlẹ̀. bákan náà sábúdé ẹni tó ti fáwọn ńlá ọmọ wa nípa bó ti ṣe pàtàkì tó ká ní ìfarabalẹ̀ sùúrù àti àfaradà káma jẹ oníwà wáyé oníwà wáyé tí ti wà wà bí kọ obìnrin dànù nítorí pé gbogbo ajá ní káma ṣe báyẹn àìní farabalẹ̀ ni àìní farabalẹ̀ ni tó o lè ní màláìka fẹ ènìyàn náà ní gbogbo wa mọ́tàdínní wa gbogbo ẹni tó ń fẹ́ yóò lọ ní ìlú tiẹ̀ tẹ́lẹ̀ ìdí má jọ lẹ́yìn àmọ́ kálukú ló ní tiẹ̀. bákan náà nínú àwọn nǹkan tó kún ní kíkí pọ̀npọ̀n sílẹ̀ tó dínkù láwùjọ wa. ọ̀nà ni pé táwọn ti yá àwọn èèyàn ìwà burú àtẹ̀já tó lè ní tẹ̀sán táwùjọ tá a wà látàrí àǹkọ obìnrin sílẹ̀. láti dá àwọn àyíká sílẹ̀ wọ́n ti máa bá àwọn èèyàn rí sí ètò máa ń ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn ìyàwó wọn láàrin àwọn àtàwọn ọkọ wọn tó bá wọn dá sí. láwùjọ wa ká mú títọ́ pẹ́ǹtì ní ti fi yí àwọn ọmọ wa ní ti fi fún àwọn ọmọ wa torí ní padà dáàbò kọ tọ́mọ tí wàá kọ obìnrin sílẹ̀ tọ́mọ bá ń bẹ láàrin wa ẹnu ló ma ó kò lórí pé nígbà tí ìkọ̀sílẹ̀ bá ti ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ìyá ọmọ lọ́lẹ́tọ̀ láti kọ́ ọmọ sọ́dọ̀ ìyá ọmọ lọ́lẹ́tọ̀ láti kọ́ ọmọ sọ́dọ̀ pàápàá ń lọ ọmọ kéékèèké torí sàdéka Abdullahi ibn Umar ọ̀bí ọ̀gbọ́n àgbọ̀nmá ọlọ́yẹ̀ nǹkan ń bá níbi sallallahu alaihi wasallam ọ̀dọ̀ àwọn ìjọ ń kó ọjọ́ múlò ilẹ̀ fún ìgbé ọkọ̀ ìgbé ọgbà ọmọ lọ́dọ̀ ọ̀nà tó ṣe pé ọ̀nà ó ti náà lò ọ̀nà ọ̀hún ọ̀nà àdàgbè tí mo ní nígbà àyà ọ̀hún nígbà ní wọn á di pé ìkọsílẹ̀ tẹ́lẹ̀ wọn bẹ gbà kó lọ́dọ̀ ànábi ni àǹdí àhàpọ̀ bìhí máa ní tẹ̀kẹ́sì wọn lọ lẹ́tọ̀ sọmọ yìí ju bàbá rẹ̀ lọ lókun gba tí wọn náà bá ti lọ́kọ̀ mi torí àbùrùkọ́ ọmọ ọlọ́mọ lọ́dọ̀ lọ́kùnrin mi òbí lọ́kọ̀ mi wọ́n lọ ẹ̀kọ́ máa tọ́jú ọmọ tọ́ tọ́ba ti ké obìnrin bá fẹ́ lọ́kọ̀ mi ìtẹ́jú ọmọ náà padà gbọ́dọ̀ ìyá rẹ̀ ìyá àyà ìyá àyà bá bẹ̀rẹ̀ tí ọba sí àyà ẹnìkan máa ń bọ obìnrin tí ọba tó sí ó tún padà sí ọ̀dọ̀ ìyá bàbá àtàwọn èèyàn ọkùnrin ọmọ ọdún mélòó lọ́mọdé tí ó dà lọ́dọ̀ obìnrin ọkùnrin fi yarí ìgbọ̀n bẹ́ẹ̀ gbọ́n nù ìyá pápẹ́ ọ̀láàrin àwọn fúnpá náà ìgbẹ́ ìdarí pọ́tẹ́ẹ̀mù olóyún pé ọmọ tọ́jú ọmọ títí táwọn ọmọ òbí ti ẹni tó dá ọ̀tún yàtọ̀ màtóbi tó lè ọdún tí wọ́n fi dá ìyàtọ̀mọ̀ láàrin ọ̀sánsòs láàrin dáadáa àtàìdá ìyẹn bí ọmọ ọdún méje tó bá ti pé báwọn àjọ ìpè àwọn ọmọ ti mẹ́kọ̀ọ́ ti padà sọ́dọ̀ bàbá wọn ṣùgbọ́n àwọn ọmọ ṣẹ̀ṣà wọ́n nìkan àbá rẹ̀ ìyá rẹ̀ lẹ́nu kan náà àwọn méjèèjì eléyìí jẹ́ ìdájọ́ ànágbà Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ ìdájọ́ tí Abubakar tó ní àtúntà fún Umar wọ́n ní nǹkan obìnrin fún ọmọ wọn máa ní ìgbà tí obìnrin wá ṣe ọgbọ́n náà lọ ó ti wá sí ọ̀sán mẹ́ta ó mà lọ ọmọ ọmọ tó ń ṣeré ó mà lọ afọ ọmọ lápá ó dìde obìnrin bá kéde kéke ni ọmọ ọmú mi lọ́mọ náà ó lè ṣe tọ́mọ wọn nìkan ibà mẹ́rin ní kéèkì náà ọ̀dà ló mọ̀ gbà wọ́n bá ń pẹ́jọ́ dọ̀dọ̀ àbúgbọ́ ọ̀dọ̀ ìlú náà wáyé ọgọ́ta bá sọ fún màá fi sọmálẹ̀ sọmálẹ̀ ó máa bá sọmálẹ̀ ó máa sọmálẹ̀ orí ìní náà lọ ẹ̀kọ́ tọ́jú ẹ̀ ṣùgbọ́n pàtí obìnrin kan tó ń tọkọ ọkọ tẹ́lẹ̀ tó ń jà sọ́dọ̀ ta lọ́mọ́ ń pè ọmọ tí wàá dàgbà ó ti tó ọmọ tó ń dá ọkùnrin yàtọ̀ màsósì àbẹ́bí ni bàbá rẹ̀ ni màmá rẹ̀ ni tálọ́tálọ́ bá náà méjèèjì ìyá lọ mọ́tẹ̀lẹ̀ lọ. lóòótọ́ sábà sábà wò á rí kọ́kọ́rọ́kọ́ ìyá wọn fẹ́ bá lọ ìyá ni wọn fẹ́ bá lọ tó ráàlú àwọn obìnrin ti pọ̀ jù. àánú ìgbà wọn bọ máa ń jẹ́ nítorí pé obìnrin gbogbo nǹkan ni wọn máa fi kí ọmọ tọmọ ó fi máa fi dín. ìyàwó tó ní ẹni pé ìta sọ ọbẹ̀ kalẹ̀ ní ìsìn. lẹ́tù gbogbo ẹran tó àmì gbogbo ẹja ọmọ lè kó jẹ tán kí màmá ó dé ó ní tọ́mọ náà ló kó gbogbo ẹ̀jẹ̀ tọ́mọ bá ọkọ mi ó gbogbo ẹ̀jẹ̀ lẹ́yìn tó pè é ẹ́ so torí ẹ̀ àánú àwọn obìnrin ti pọ̀ jù àánú àwọn obìnrin ti pọ̀ jù torí ẹ̀ làwọn kọ̀ọ̀kan náà sọ pé lásìkò tí ọmọ ti tójú bọ́ọ̀lù tó ti wá gbé ọmọ ọdún méje ṣàfẹ́ mú ọmọ tẹ̀sà ike mú àtúntà àti káàdì wọ́n ní kí a bá rí i pé níṣẹ́ ni ọmọ mú pẹ̀lú àwọn méjèèjì nítorí bọ́ọ̀mù tí wọ́n tó fún un wọ́n máa ń yọ ayọ̀ ayọ̀ lọ́dọ̀ rẹ̀ àdíjọ́ lọ́dọ̀ rẹ̀. àmì àtẹ̀tẹ̀ máa ń rò pé tọ́ba ti fún ìyá rẹ̀ ọ̀dà bọ̀ náà ọ̀dà bọ̀ bá wọ̀. àti rí i pé ọgbẹ́ mú ìyá torí pé ìyá ọ̀pá jẹ́ yìí ìsìláàmù òsì bàbá mi mọ́ báyìí. pẹ̀lẹ́ ìjàgbọ̀ ti tó jẹ́ nítorí pé àlásìkò àdàdó báyìí. ìgbà mi ìgbà tí a ti wá tó a ti rè wọ́n ní ìgbà tí wọ́n fẹ́ bá wa sọ nù wọ́n á béèrè pé ṣé lọ́dọ̀ nínú ẹ̀ táwọn èèyàn máa ń pọ obìnrin pọ̀ púpọ̀ ní ọ̀nà ọ̀pọ̀ ṣé lọ́dọ̀ nínú ẹ̀ tó bá pọ̀ ọmọ àti bá pọ̀ ìyàwó ṣé ọ̀rọ̀ ọmọ máa ń dá wàhálà ní wọ́n nígbà yìí fi àsìkò yìí àti ọ̀rọ̀ àwọn ọkùnrin lápapọ̀ lórí ọlẹ́gbà àti alùpùpù múlẹ́rù nítorí pé ẹrù jẹ́nu lè gbé àmúpadàtọ̀ lè ṣe àfamadàtọ̀ lè ṣe obìnrin ò lè ṣe ìdí ìjọba àfihàn yìí ní ọ̀pọ̀ múlẹ́rù kọ́gbìn ọba ẹja ń fi fún sòrò wa ẹja ń fi fún àmúmọ́ra wa ẹja ń fi fún àfaradà wa ẹja ń fi ẹni tó láwò jinlẹ̀ ilé rẹ níyàwó rẹ má fọwọ́ ara rẹ wọlé báwo ni ó ṣe rí ara rẹ ìyàwó rẹ tó jẹ́ tiẹ̀ nìkan ìyàwó rẹ tó kọjá nìkan bọ́ lójú ẹ̀ ìyàwó rẹ tó kọjá nìkan ọba rẹ báwo ni tó bá lọ sí ìyàwó ẹlòmíì báwo ló ṣe gbọ́ lára rẹ ẹ̀dá kan ẹ̀ má jẹ́ agbágbé láti máa rántí gbogbo orú àwọn àtúmọ̀ yìí nítorí pé ẹni tí òun ló ń jinlẹ̀ ọ̀tá rẹ̀ yóò padà fẹ́yàwó rẹ̀. wọ́n wá di pé gbogbo ìgbà náà wọ́n mọ̀ máa ń ṣe wájú ẹ̀ tó oye tí wò lè ṣe pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ máa ń ṣe wájú ẹ̀ tó bá ti ti dé wájú ẹ̀ wọ́n mọ̀ ní twenty báwo ni ọ̀dà sọ́jẹ̀dà olómarí ọ̀ní à gbogbo títí ẹ̀ ń kọ́ wọ́tà ọ̀tà ìlú tó ń dúpọ̀ lọ́wọ́ fún wọn ẹ̀ bọ̀ tó o bá mú sí kókó òde ẹ yóò padà bọ́ ọmọ lọ́wọ́ tó bá bọ́ ọmọ lọ́wọ́ wọ́n lọ dàgbà mọ̀ ẹ̀yin tèmi náà ẹ bá ẹ̀yin náà ẹ máa ṣe ẹ máa ṣe kàtà ìṣe ẹ̀rọ ti tó ní ọpọlọ wà ilé ọpọlọ ti wà ẹ̀ka tètè máa ń tó pẹ̀lú ọkùnrin kan àti nítorí pé ìtọ́lọ́pàá yín pọ̀ ìgbà kan wà tẹ kọ́kọ́ ní kọ́lọ́ bá bàbá yín wọ́n bá yóò bí tẹ̀rẹ̀ dẹnu kí lẹ́nu kọ́ lọ bá bàbá yín. ìjọba ìsọ fún bàbá yín bàbá yín ń gbà torí wọ́n lọ́mọ bàbá rẹ̀ ọ̀dọ̀ tẹ̀mí tó ń lọ ni. láti rẹ̀ tún bí ọ wọ́n tún bí ọ wọ́n tún bí ọ wọ́n tún pọ̀ kalẹ̀ ló wọ́n ti ọ bí ẹni tó mú àlọ́ ọ̀fẹ́ òun náà ló lò kọ́dà òtún àlà wọ́n ti wá fi ọ tẹ̀fọ̀já bàbá rẹ̀ sàmà tẹ̀fọ̀já wọn mi rẹ̀ sàmà ìwọ náà lọ sọ fẹ́mi tó ọgbọ́n sẹ́yìn. wọ́n ti èyí máa bùkù rẹ̀ ẹni tí a bá nífẹ̀ẹ́ èyí á máa bá ṣe sùúrù èyí á máa bá ṣàforíṣi èyí á máa bá ṣàfaradà títí tí nǹkan tí ọ̀dà tó ti padà dá títí tí nǹkan tó ní tó tó nǹkan yóò ti padà tó yóò tó sẹ́kù ló máa dọ̀wọ́ wa o tọ́lá ń sọ́ra fún àdámà lọ́dì ọ̀sọ́ wa tọ́lá ń sọ́ra lórí ìdáàmà tó sọ́kọ wa tọ́lá ń jí ìsára tọ́lá ń gbé àwọn aláàtì sábàtì tí ìjókòó fi rọrùn ilé ọkọ àwọn náà láti jẹ́ sábà bí níta kejì tí ìjókòó wa ti ọkọ̀ tó fi yàn wọn. èmi dáàsì dáàsì níbi ọkọ̀ pé ọlọ́yẹ sáyẹn láàyè èmi ti dáàsì láti léra wa lọ́dẹ ọkọ̀. lágbájá ọ̀nbẹ lọ́dẹ ọkọ̀ àtìgbáriwo láti gbà ti mọ ìdùnnú táwọn òbí rẹ̀ fẹ́ rẹ̀. àmọ́ lágbájá ògbélé ọkọ̀ àbí láti tọ́jú ti tẹ́lẹ̀ ọkọ̀ tó ọ̀gá wọ́n ti kọ́ ọ̀dọ́ ọjọ́ bẹ̀rẹ̀ nítorí pé tọ́ máa ń pè yàn léyàn rí wọ́n mójú àtìyàn wọ́n á ní tọ́ máa pè yàn léyàn fún kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa ló ti lójú òjì àwọn náà ta wà láwùjọ sábà ti ń fura ìgbà ìgbọ́n ẹni àṣepọ́n ní tàbí gbẹ́ńdé tirẹ́là kọjá láàrin ọkọ̀ kan àti ìyàwó kan ẹ̀ wọ́n bá wọn dá sí wọ́n bá wọn parí nǹkan parí torí pé kì í ṣe kọ́ńtúká káàní wọ́n bàjẹ́ làṣẹ tọ́ni tẹ̀lẹ̀ ká má bàa kọ́ńtì tọ́ni ní ti àbúrò rẹ̀ ṣe ọ̀dájú tẹ̀lẹ̀ àfẹ́wájú wa. ó sì lọ́wọ́ àwọn aṣíwájú ní kẹ̀sì ká máa ń pàkíyèsí ní gbogbo ìgbà. nítorí pé àwọn èèyàn wọ́n máa ń gbàgbé nǹkan tó ẹ̀kọ́ ń ṣe wọ́n máa ń gbàgbé àwọn àṣìṣe kéékèèké wà lọ́jọ́ tí ọ̀bá rẹ̀ ní ṣáájú yóò padà di ọ̀nà ni padà lé kó nínú ọkọ ọ̀nà ni padà ní tí ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ojúṣe àwọn aṣíwájú wa ni nígbà bá ti pàṣẹ lómi lẹ́yìn àti tí a pẹ́ yóò lọ sọ pàkútàsì ṣe àgbà àbọ̀ àtiwà tí ìmọ̀ bàbá sọ̀rọ̀ tó sọ yìí ọ̀tọ̀ ní ti bàjẹ́ àbẹ̀ àlọ́ ìjọ máa da àwùjọ wa rú olú àkókò ìjìnà sáwùjọ wa ìjọ ti pọ̀ jù oníkàlùkù wọn tó lò olú àkójọ pọ̀ máa ṣẹlẹ̀ ńlẹ̀ ìjọ máa pàtà àwùjọ wọn máa bàjẹ́ olú adáko máa fi pàtà òfò wa àwọn ọmọ wa tó ti pé wọn ń fẹ́yàwó àwọn ọmọ wa tó ti pé wọn ń lọ́kọ abẹ́ àwọn àkókò wọn ṣe olú àkókò wọn máa ṣe olú àkókò máa jẹ́ pé wọ́n kó àgbáfò ní ìyàwó wọ́n máa ní wọ́n kó àgbáfò lọ́kọ olú ẹlẹ́dàá wa kọjá ká àwùjọ wọn máa dáa àwọn màmá màmá sáà ti wà ń lé ọkọ olú ọkọ máa lè wọn kó ń bẹ àwọn bàbá bàbá sáà ti níyàwó olú ọkọ máa ti wọn ní sábàbí tó fi lé àwọn ìyàwó wọn dànù olú àkójọ dá fún aláyé kọjá fún ọlọ́pẹ̀yàmù àwọn ọmọ ẹ̀yà wa wọn ti sábàbí tá a fi wá síbì láti wá sí ìdánilẹ́kọ̀ọ́ àbí àwọn àjọ̀jẹ́ kọ́ta wọn ní sàárè èrò dáadáa ni wọ́n ní ibi tá a mọ̀ wọn wọn tá a bá tún báwọn ni àwọn sọ̀rọ̀ ó sọ kí dáadáa wọn ní ìlọsíwájú olúwa ẹlẹ́dàá ó sì di orí bẹ́ẹ̀ olúwa kọ́ bá tán wọn ní sàárè dáadáa yẹn ti sọ pé yàmà kí ọlọ́wà máa jọ náà rọ wọn àtàwọn àjẹyìn àbí allah kò sí wa lọ́mọ àlùjẹ́nà subahana allah wa rahma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.